ọlẹ́wọlá. Ah. Ah. mo káàbọ̀ mọ́ ẹsẹ̀ dé ni bí mo ṣe dé tán ṣàlàyé fún mi nìyẹn o gbẹ́gbọ́n ti kú o. bá a ṣe rí nìyẹn. ọlọ́run ló gbára rẹ̀ níbẹ̀ yìí wọ́n jẹ́ o ojú àjùnà síra wọn o ọlọ́run á dúró tì wá o. àmín ah. ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe gidi gan àwọn ọmọ yín kọ́ ètò àrí nìyẹn ìyá báwọn ni. dáadáa ni ẹ káàbọ̀ dáadáa. ojú tí mò ń wo yìí ojú ìwú ṣé kò ṣe pa tí ń sunkún. rárá o mi ò sunkún mọ́. wọ́n ń sunkún wọ́n ń sunkún gidi gan-an pàápàá ni lálẹ́ wọn ò ní sùn agídí wọn ò tiẹ̀ jẹun ní kí n sọ. ẹ gbọ́ wọn náà sunkún àbí. mo ò sunkún mọ́. ẹ ní ìdí ara o ẹ mọ condition tẹ wá ẹ má kó bára yín o ẹ gbọ́n tí mo yẹ fún yín omi tẹ bá mu lọmọ tó wà ní ma mu oúnjẹ tẹ bá jẹ ló máa jẹ oyè ń sìn ẹ wà ní ìrònú sìn ṣẹfẹ kọ́ ọmọ yẹn fi ìrònú wálé ayé ni ẹ má ṣe yẹn o ẹ ṣe ẹni tó bá sọ pé kò dùn yín kò ń lu tiẹ̀ pa ẹ gbọ́. kí ló ń ṣe mú màá ní o. kí ló ń ṣe mí ni wá bímọ o. ẹyin

mi ò. ẹ máa bọ̀ náà. ìjókòó máa kà. Ah!

we are happy ọmọ yẹn survive. oh ah, alhamdulilayi rabbi alamin Ọlọ́run adúpẹ́ o. na is a pity we lost the mother. my god. ilẹ̀ máa ń jẹ̀dá àrẹ́lù ohun àjálù tẹ̀léńtẹ̀lé tí wọ́n ń pè lákùfà májò ṣẹlẹ̀ nílé wa. ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run òwe ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣù àbíwá dúdú bí àrò kọ́ka sínú tòun àkéèké ó gbóná ó jàjèrè lọ ọ̀tá ọlọ́run ìwà ìdá burú jẹ́ ojúlárí ẹ̀dá pọ̀ láyé àṣẹyìndé ní kò pọ̀ olúwa ló mọ̀ ojú àṣebí ìwà ẹ̀dá burú jáì ìka ènìyàn wọn kún inú ayé o kólúwa ṣọ́ wa lọ́wọ́ wọn. ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run wọn kò láyé yìí o ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣù àbíwá dúdú ìyàrá dúdú kọ́ká sínú tòun àkéèké ó gbóná ó jàjèrè lọ ọ̀tá ọlọ́run ọ̀bàyéjẹ́ ni ọ́ o ìwọ làìda tí ń gbénú ọmọ ẹ̀dá nìyàn ìmọ̀dò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ bẹ́rù bàjọba gbogbo ayé ni ó pa ìwọ làìda tí ń gbénú ọmọ ènìyàn ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run. ẹni bí ọ̀tá ọlọ́run sẹ́. ọ̀tá ọlọ́run. ọ̀tá ọlọ́run. ìmúlẹ̀ṣin abiwa dúdú abiwa dúdú bíyàró ọ̀ká sínú tó ọ̀ká kéèké owó náà ó jàjèrè lọ. ọ̀tá ọlọ́run. ẹni bí òṣìkà gbéwéré ẹ̀dá o para mọ́lẹ̀ ìrònà àwọn tántà sọ́kọ̀ ìrònà tí ń dẹ́lẹ́sẹ̀ ní sòbíyà o bẹ́ẹ̀ rí wọn ẹ sá bẹ́ẹ̀ rí wọn ẹ dìgbò lúgbó torí ìkà ni wọn ká mọ̀ kó sọ́wọ́ wọn. ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣin àbí dúdú bí àrò àbíwá dúdú bí àrò tó ń wà kéèké ó gbóná ó jáde lọ rí lọ. Daddy I'm set. What's lọ. mo ti lọ. Listen, mo ti ọlọ́mọ mi ẹ̀sẹ̀ náà. Ẹ wọ́n tẹ́ fún mi ò tó. Owó wo ni ò tó? Owó wo ni ò tó? Alright, ṣé o ti ẹ kókó ṣáájú ni o mọ bó ṣe máa appreciate àbí? I'm sorry, wọ́n not being dáadé. Thank you, Daddy. Alright, no problem. Tomorrow to friday my send owó tó kù sí oh daddy ẹ ṣe gan ni thank you sir ẹ ṣe sir. daddy ṣe sítá mi. kọ́lé máa fún lówó ni ẹni fẹ́mi náà. kí ni ìwọ ìfowó ṣe tí wọn fún ìdílé. ọmọ daddy. kí ló dé ẹ̀tọ́ ẹ̀ ló ń béèrè fún àbí. ó dáa ẹ má bínú. ẹ̀yin náà lè jọ oúnjẹ mi <laughs> màdé pẹ̀lú ọjọ́ òun lé mi àbí. daddy ah, ah, you go take care. Eh? all right ọmọdé. ó di ìgbà òkè tó dé báyìí máa pẹ́ díẹ̀ àní àwọn mẹ́tì nǹkan tá a fẹ́ ṣe lẹ́nu àní mílíọ̀tì tí n bá kú office. ọ́fíìsì máa yà lọ́dọ̀ bọ̀dá mo ti rí wọn ti pẹ́. tí bá wàá dọ̀hún kí bá wàá kí wọn take care ara yín mm. take care bye. okay. Ah the same thing ló máa mú wá kò ní dàbí a máa tún máa repeat ara wa ẹ wá okay look at this one ẹ dúró síbẹ̀ yẹn kẹ́ wọ́n ilé fún mi but mo sọ fún yín lánàá pé nǹkan tẹ bá measurement mo fún yín ni kẹ́ máa lò ẹ má lo other measurement kí ló fún yín hmm? okay ẹ wo ẹ wo this side náà alright ṣe pé gbogbo ẹ̀ rhyme pọ̀ so tẹ bá máa fi mu láti bíbá tẹ bá fi ṣe bẹ̀rẹ̀ tán the same day a lè lè ju ọjọ́ méjì lọ a lè lè ju. ẹ dáṣẹ́ dúró jọ. èwo lẹ́yìn gan. wàá jẹ́ lẹ́yìn. Ah, orí ẹ̀ yìí wọ́n bá ìṣòro sún gara ṣé tó rò sí iye owó ẹ̀ lẹ́yìn. ó dà twelve hours ah, orí ẹ̀ hello gentlemen yes ẹ káàsán èmi ni site engineer tó supervise bíbá tálẹ̀ béèrè. olóò site engineer ẹ̀yin lẹni bíbá yá bi. ṣé yóò mọ̀ pé ilẹ̀ ilẹ̀ rà ẹ̀ sọ fún apẹ̀bà kọ́lé síbẹ̀ téèyàn bá ti ra ilẹ̀ tó fẹ́ ṣe foundation á sanwó fáwa german floor á sanwó fáwa dẹ́kì gan á tún sanwó ọ̀gá dáwọn ọlọ́run kò fún wa lówó jọ. ẹ eh, eh, jọ ẹ ní sùúrù um, kí lẹ wá fẹ́ báyìí. fún wa lówó fún wa lówó jọ. ẹ jẹ́ kí n pe ẹni tó ní bíbáyìí ẹ fún mi ní five minutes ẹ jọ. Can you imagine? hello. hello engineer. ẹ jọ àwọn guys kan wọ́n tó bíi márùn-ún mẹ́fà wọ́n ti fẹ́ ṣe àwọn tó ṣiṣẹ́ ní site léṣe wọ́n fẹ́ máa béèrè owó lẹ́ǹkọ̀ọ̀kan a dẹ̀ ń try láti káàmù ọ̀dà wọn ò gbà ti stop gbogbo iṣẹ́ o wọ́n pé owó làwọn fẹ́ gbà. wọ́n fẹ́ gbowó. ṣé wọn ṣáàṣẹ ló fọlé ṣe ní. ok ok you know what ọ̀yá bá ń gbé fóònù fún ọ̀pọ̀ wọn bẹ́ẹ̀ tó lè dùn wọn wá. ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ sà ok. Um ẹ jọ ẹni tó níbí lòun fẹ́ bá yín sọ̀rọ̀. dágbádá jọ. ọ̀gbẹ́ni alẹ́ fẹ́ sọ̀rọ̀ ṣé tó bá ti a máa ṣe ká fún yín o ẹ àti báyìí sọ látàárọ̀ o. hello sir wọ́n láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ rárá o pé owó táwọn fẹ́ àgbà yín làwọn need. wọ́n láwọn fẹ́ bá mi sọ̀rọ̀ uh-uh. all right all right òye àtàwọn máa ní kẹ́ fiṣẹ́ lẹ̀ fiṣẹ́ sílẹ̀ má bàa sọ ẹnìkan wọ́n ti in the next twenty minutes èmi náà máa dé bẹ̀rẹ̀ sí. okay sir thank you sir um, ẹ jọ̀ọ́ ẹ má bínú chairman ò ní pẹ́ débi báyìí fún mi ní just twenty minutes. twenty minutes báwo àwọn àwọn agóyìnbá yòó làwọn gbà o ọmọ yàrá ah. ṣe é sùúrù fún twenty minutes ah. ló pé ẹ ó máa dé ẹsẹ̀kẹsẹ̀ ẹ ṣe sùúrù ẹ̀yin tèmi ah, máníjà gbé ṣe àfọwọ́ káwa jókòó. ẹ ganiu ganiu gbé bẹ́ǹchì yẹn fún ọkàn jókòó ẹni kan jókòó. ẹ máa sọrí burúkú. sóyà ẹ máa ṣiṣẹ́ yín lọ ẹ máa ṣiṣẹ́ lọ ẹ máa ṣiṣẹ́ lọ. wọ́n láwọn ń bọ̀ fún wọn ní twenty mi ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ẹ jókòó. ilẹ̀ tẹ́ pọ́n ọlọ́kọ̀ ni wọ́n máa ń ní ẹ̀bí twenty láti tà fún. ni ẹ kájọ máa wò báyìí tí tọ́ka máa fi dé ṣe gbọ́. òṣìṣẹ́ kọ̀ọ̀kan ìgbà yé lé ní. ṣe ti gbọ́. àgbo lórí èlé ni o so but tẹ́ṣe dáṣẹ́ dúró yìí kò pè wá o. àwọn onípẹ́ dé twenty minutes lọ́sọ̀ àwọn onípẹ́ dé. ẹ ìjọ ẹ má lọ jẹ́ kí n ṣe kí ẹ má lọ tiwa o. jókòó fi ilẹ̀ twenty minutes lọ́sọ̀ ayé yóò jẹ́ lórí burúkú ààrẹ lọ ga níbi táwọn ọmọ tó jókòó èyí wọn àǹdàkẹ́ kò sí tó wọ́n wà yunifásitì kan ó dẹ̀ ń bọ̀ bí wípé àṣà òkọ́ lónìí. kí ló ṣẹlẹ̀. ẹnjìnà ló pè mí sí wọn láwọn tọ́ọ̀gì kan wá sórí ilẹ̀ wọn. wọn náà fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ àwọn. wọ́n fẹ́ gbowó lẹ̀ tí ò ń ṣe títí mu kí èyí wọ́n lọ. ilé ta ti sanwó ẹ̀ ta ṣe ilé. àbí kí ni ló yìí dábàá yìí. ẹ kò sí pọ́nmù. kí ló wá fẹ́ ṣe báyìí. lọ́yìn mo sọ pé màá yọjú sí wọn sìn ah, ṣe jẹ́jẹ́ o wọn pa àwọn ọ̀tá ọlọ́mọ nǹkan míì ni o. ẹ fún wọn lẹ bàbá tí wọn kọ́ ló ní ló ní bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ sí. ṣáàbì mo bá ṣe jẹ́ ọlọ́run tó máa kọ́ ní ìlú. mi ń jẹun nìyẹn ṣé òun mọ fẹ́ sọ báyìí tí mo ju ogbẹ́ ọ̀tá mi ọ̀tá mi àbí ṣayé mi láàbí gbòòrò àgbẹ̀ tí wọ́n sùn mí ọ̀tá mi jọ ń gbòòrò. ṣé inú ìjọba ṣé ń dùn mí wà ẹ káàsán sá um, àwọn gentleman yìí lọ́dún ìgbà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń bá gbogbo àwọn òṣìṣẹ́ wa jà wọ́n náà wọ́n gbá wọn lójú pé kán dáṣẹ́ dúró pé àwọn fẹ́ gbowó lẹ̀ àwọn fẹ́ gbowó foundation àwọn fẹ́ gbowó decking mo ṣe sáré pé yìí sá. ẹ̀gbọ́n ṣẹ́ẹ̀sì kéré. ọ̀gá báwo lẹ ṣe jẹ́ mi. èmi ni mo ní bíbá. ẹ̀yin lẹ níbí o lo ṣàárẹ̀ o kò sáṣọ dúdú bí kò lónìí bí. bá a kọ́ tẹ bá dalẹ̀ tẹ bẹ ṣe foundation ẹ máa sanwó fáwa àbí mo kúrò ètè mi tẹ bá tún ṣe jamafilẹ ẹ máa sanwó fáwa tẹ bá tún wá fẹ ṣe dẹ́kì àtúwá gbowó torí àwọn alanilẹ̀ jọ ẹ dá wa lóhùn lẹ ti ṣubú. yọ bàbá gẹ̀nẹ́. àṣé ní tó sọjọ àròjọ musoló. Thank you. Let's go. Where is the site manager? Èmi rẹ̀ sàmú wa mí sà. Iṣẹ́ wo ló kù tí ó yẹ kí ẹ̀wọ̀n kìí ṣe lónìí? Iṣẹ́ pọ̀ sà, gbogbo àwọn iyẹ̀pẹ̀ yìí a máa fi fi ibẹ̀ yẹn sà. Ìyẹn lẹ̀ ń kó lọ́wọ́ àbí? Bẹ́ẹ̀ ni ìyẹn ló ń kó lọ́wọ́ tó fi dáṣẹ́ dúró sà. How many of you? Mélòó ni pọ̀npọ̀n tó wà? Pọ̀npọ̀n yapa sà, ó tó ó pọ̀ gan. Ẹ̀fọn pọ̀npọ̀n, just pọ̀npọ̀n. Ẹ̀fọn. Ẹ̀fọn. Ẹ̀fọn. Ẹ̀fọn.

Ah, you dance. Don't dance. There's no people. There's no people. Don't dance. Hey, get it! Bring them! Bring them! Bring them! Bring them! Bring them! Run! As we are coming, all your clothes. Hello. What are you talking about? Stop. Stop. Keep your quiet, my friend. What? Yeah. I just feel one can't boil one pátápátá right. Now, I will second this up on the second here. I just can't guess my rule man from another phone. Double them up. Guess. Stand up, stand up, stand up. I'm, I'm, I'm, I'm, I'm, I'm, I'm. Thank you. láyéwọlá ọmọ adésànyà ìyẹn ni wípé bí ìbá ṣe pé mo ránṣẹ́ pé ẹ ò ní rántí pé o lẹ́gbọ̀n kan síbi kan ẹ̀gbọ́n tí kì í ṣe àràbátan. ẹ má bínú bọ́dà ẹ má bínú iṣẹ́ ló fà iṣẹ́ ni ẹ mọ̀. mi náà mọ àní mi náà mọ mo mọ̀ pé olówó ẹni ó rorò débi wípé o àgbọ́dọ̀ ṣú àgbọ́dọ̀ tọ̀ iṣẹ́ ni òjò ráyè lè pè lórí fóònù pàápàá ẹ má bínú bọ̀dà ẹ má bínú mo fọlọ́ bá bẹ́ẹ̀ ẹ má bínú sá. mi mà bínú tí n bá bínú bó ni fẹ́ tiẹ̀ sí. anyway ohun tí mo ránṣẹ́ pè ẹ́ sí ni nípa àwọn ọmọ yìí wọ́n fẹ́ máa lọ sí London lọ́hùn kan lọ báyà wọn mm, bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ continue education wọn. ìgbà wo lẹ ti ń plan yẹn. Ah, ó ṣe díẹ̀ náà mm, ká tó ṣe gbogbo ètò ìwé wọn pẹ́tà ti wà lẹ́nu ẹ̀ bàtàn lè insist pé ohun táwọn fẹ́ nìyẹn tí ì sì ṣe pé kò ságbára ìyá wọn á lè máa mójútó wọn lọ́hùn. báwo lè ṣe máa máa kó sá. ṣé mi. <laughs> ẹgbẹ́ láyọ̀ọ́lá àmọ́ra ta ìmọ̀ra ti jẹ́. sórí tí ò bá sógun kò sógun nìyẹn tógun bá ti dé báyìí àyèjà bẹ̀rẹ̀ nìyẹn àmọ́ra mọ̀nàkà yìí kí ló ń sọ yìí. mo wo pé ṣé fanilẹ́ máa wọ kíchìn máa ṣe wà bí ẹ máa wà lọ dákàjẹ́ ni àti wípé ìyá wọn pàápàá ò ní jìnnà sílé lóòrèkóòrè a máa wá dédé. ẹnì kan lọ́wọ́ àforí sí. bá mi kò sí láàmú no problem sir. ẹ̀yin òṣèré lálejò mẹ́rin. Ah, èmi ò bá fẹ́ mu ọba ń sìn mo fẹ́ mú ẹ̀rẹ̀ ṣẹ́ra tó òun pọ̀ ń ta báyìí. Ah, tó ọ̀rọ̀ máa ń ta sí. Ah, ọ̀dà ṣé ẹ̀dẹ̀ ń gbúrò ọmọ tọ́lá ni. olùbẹ́mi jọ̀wọ́ ni every time ni mò ń pe tọ́lá ní àjọ ń sọ̀rọ̀ kò mọ̀ pé mi máa ń kó ẹbí mọ́ra mi máa ń kó ẹbí mọ́ra. èmi náà máa ń pè dáadáa ó kàn jẹ́ pé lẹ́nu jẹ́ mẹ́ta yìí mi ò fi bẹ́ẹ̀ pé òun náà dẹ̀ pè mí. tó bá gbọ́ pọ̀ kọ́ ọ̀lẹ̀ kí wọ́n pè ó ń ṣe dáadáa lóòótọ́ kò tiẹ̀ tí òun gan ẹ̀ tí gbọ́ pé àwọn ará bí ń travel báyìí. kò gbọ́ ara tọ̀. bọ̀ màá jẹ́ kó gbọ́. Ah, àwọn náà ẹ mọ̀ bóyá wọ́n tẹ̀ ti sọ fún wa. àbí o. <laughs> olóòfẹ́ kankan èyí tí o lè mú láìsí òórùn wà. ẹ fẹ́ mú anything for now ni. àti mọ. ó ga o báwo ni ṣe dáadáa ni. lẹ́ẹ̀ ìwọ mọ rin orí ọba bàbá yín bí. <laughs> august visit lọ fún wa yẹn. balẹ̀ dà sọ́n kí ló tún august visit. <laughs> ẹ ẹ sá. ẹ jẹ́ àrẹ bàdà bẹ̀tẹ̀. ẹ kò lọ ẹ sá. ẹ lè kó palẹ̀ mọ́. wọ́n ti sọ fún mi. <laughs> àbí wọn kú kí làwọn ṣe àkútúnṣe ti bíbá ìtàn a ní ká lọ continue lọ́wọ́. ẹ nínú mo rí bẹ́ẹ̀ ni mo kọ́ lé pé máa ju bọ̀dá sí Kolombo ni oh. àwọn nìkan náà máa dá sí oúnjẹ máa dá gbogbo ẹ̀ nílé ìṣètò yìí ta ló sọ fún ẹ pé kò pé mi pàápàá ò ah, lè sọjọ́ ká máa bá bọ̀. ọ̀rọ̀ àgbàlagbà ló sọ. Eh, kò sí pé ọgbà yẹn báyìí àbúrò ẹ̀ ń kọ́. kò sí around since àbọ̀ kò ní pẹ́ dé sá. alright no problem. lọ wá glass cup wa. mi ì fẹ́ mú ọkọ sẹ́yìn ṣe eléyìí náà yìí ní ìkọ̀kọ́ nù. ẹ eh, ẹ ṣe rẹpẹtẹ ok mm. alright. ọmọ ẹ tí ìlú ń fẹ́ sáré o. ah tòun tó bá ti fún mi wọlé pẹ́rẹ́ báyẹn sá jẹ́ pé àjọ désàlẹ̀ nìyẹn kádàjọ dé sálẹ̀ ló máa pè é. ok sir. ẹ de kí n tètè máa lọ bọ̀dá. Máàmì. Inú ọkọ mi. Àwọn dájú àgbà pè mí o. Ṣé kò sí ṣá? Kò sí. Ṣálàáfíà náà wà. Àlàáfíà ló wà. Wọ́n ní pé àwọn ẹ̀gbọ́n mi fẹ́ travel lọ sí ìlú òyìnbó pé wọ́n dẹ̀ fẹ́ rí mi. Ìlú òyìnbó? Bẹ́ẹ̀ni. Ah, ó mà yẹ wọ́n o. Ma fẹ́ lọ rí wọn lọ́la o. kò burú tó bá ti débẹ̀ kó bá ń kí wọn. ọ̀rẹ́ jíṣẹ́ fún wọn. ẹ Hmm. Hmm. Abádéníkẹ́ ah. kí ló tẹ sákò yìí àtẹwá jókòó síbi. mo ní kí n wá síbi kí n wá sinmi díẹ̀. kẹsìmí díẹ̀ eh. ah, ìgbà mi kí ni nǹkan tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ sinmi náà kí lẹ ṣe tẹ́ ẹ̀ sinmi. Ah. lẹ́yìn tí mo ṣe ọwọ́ méjì láàrin wákàtí kan ṣíyẹn náà ti tó ni. ẹ máa gbọ́ nǹkan tẹ́ sọ ẹ ṣe bí ọwọ́ méjì láàrin wákàtí kan wà ti tó ẹ jọ nítorí tọ́lọ́run aṣọ wà lára tèmi o ẹ má pa aṣọ ọmọ mi lára o kí ló dé ara ẹ̀ nìyẹn gbà tá à ń sọ fún yín nígbà tẹ́ fi nǹkan tó dùn tó dùn tó dùn tẹ́ fi sílẹ̀ tẹ́ jẹ mọ́ ṣe mọ̀ pé ó yàtọ̀ díẹ̀ nígbà tẹ́ tuntun bẹ̀rẹ̀ sí ní jẹ báyìí ni wàhálà ti dé àdègbàgbò jẹ̀dí fún yín sì kẹ́ ẹ mú ẹ sọ pé rárá ó ti kóró ju ẹ̀ nílé mu ṣó náà ni òun lè ti fẹ́ dẹṣinú wì sílẹ̀ yìí àbí ẹ gbò tí ẹ bá fẹ́ kí n ṣe wèrè fún yín tí bá bọ́ra mi sílẹ̀ níbà yìí gbogbo ìgbà láti máa ṣe wọ̀kan tá a máa ṣe títí lẹ́ máa fi mọ́ mi ní o mo ní màá bẹ ẹnu yàrá bí ikán mi wà bẹ́ẹ̀ ni. wàá bá mi nulẹ̀. tí n bá wọ yàrá yẹn tó bá ju ìṣẹ́jú márùn-ún pé lọ́kẹ́ tó wá bá mi ẹ wò aláǹjẹ kan rí iṣẹ́ aláàárọ̀ ọ̀la èèyàn pẹ́kẹ́ tó wá bá mi. ẹ máa gbà mí kẹ obìnrin fa ó wà fẹ́ pa mí ó wà fẹ́ pa mí ah! pẹ̀lú bí adúgbò yẹn ṣe ti bẹ tẹ́tọ̀ yẹn náà kò tí ì tó ẹ. Ah! ìjà kakọ́ sùúrù o ìyá kọ́ sùúrù o. ọmọbìnrin yóò tún bẹ̀rẹ̀ ah, kí ló dé Awọ, níkẹ́ ìmọ̀ pé wọ́n ni. ìbílẹ̀ sísun ilé tẹ̀sí sun ló. mo ṣe bọ́tà láti inú yàrá náà ni ìṣísì mo bọ́tà. nǹkan tó lé bàbá ẹ nínú yàrá o nǹkan tó lé wọn lé kò yé mi torí mo ti wá pé wọn kan wọlé lọ wọn ò dá mi lóhùn àbí ó yẹ dìde kẹjẹ ká wọ inú lọ ó yẹ dìde. ẹ ń bọ̀. ẹ ń bọ̀. Mm. ìwọ máa lọ sí lọ sún rìn. ó ga o. ó dàrọ. kúrẹ́ ah. kò kò pé egbò yìí. ó dẹ̀ máa lọ fẹ́ mú mi lọ́dá ní ni. ṣé kò sùn ní kò sùn ní kí ló ló fún mi má má sí ká ló ká ká ló ká ló bẹ́ẹ̀ ká kí ló dé. ẹ máa gbà mí aago mẹ́wàá wọ́n máa ń pé kí ní ìlérí báyìí ó máa wà ń dòótọ́ kí tọ́lá ní má ti wọlé báyìí wọ ọlọ́run ẹlẹ́dàá mi ibo ni mo fẹ́ wá gbà báyìí torí ọlọ́run ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi ṣàánú mi o ó jẹ́ ń ṣorí burúkú o. onírànà. ó rẹ síwájú tọ́lání ta ló ń kíkulé tọ́lání mo ní ta ló ń kíkulé ṣe bẹ́ẹ̀ tó bá ràn yàn ṣẹ́ lè yàn máa ń jábọ̀ fún ṣé mo rán iṣẹ́ ṣé o lóò lọ́rọ̀ ọgbọ́n ni èmi gan adé ẹ̀jọ́ ẹ lójú wo yago tó ń wọlé bọ̀ aago mọ́kànlá ti kọjá ṣọmọ tó bá bí ire kan ṣó máa ń rìnrìn òru ni wàá gbọ́ o ṣé o lóò ní wọn kú fún mi ni èmi gan wà nígbà láàbọ̀ fún ẹ ó yá wọnú lé bí mo ṣe sọ fún ẹ wọnú ilé wọnú ilé bí mo ṣe sọ fún ẹ. gbọ́ ọmọ tọ́lá ní ọjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ní rìnrìn kùnrin àìsí o ti bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ àbí o ti ń kọ ẹgbẹ́kẹ́gbẹ́. èyí tí mo rí lọ́wọ́ tọ́lá ní nìyẹn o tọ́lá ní ti wá di kán tó ń jábẹ̀ báyìí tọ́lá ní ti dọ̀gá mi nulẹ̀ ẹnu mi ò ká mọ́ wọ́n ní wọ́n lọ ga ló ní sàn rẹ̀ ó dàbẹ́ tó bá ṣe pé ọkùnrin náà ni ó yẹ kí ní kọ́ lọ tiẹ̀ mọ́ ga dùn fún mi ni kó jẹ ìyà fọ́sẹ̀ kan èmi rò pé obìnrin ló yẹ kó lè tọ́jú obìnrin ni ṣùgbọ́n ọwọ́ tó béèrè fún ìwọ ló béèrè fún un wàá wá kó ẹrù ẹ̀ ń sìn wàá kọjá wà níṣẹ́ lọ́dọ̀ bọ̀dá ibi tí wọ́n gbé òjì sí skul ẹ̀ bó ṣe máa late kó tó dé skul àbí bó ṣe máa close in school tó máa pẹ́ kó tó wọlé á ṣojú wẹ̀ pẹ̀lú wọn ìgbọ́ ìdílé. ó yá yá ó fara mọ́ bẹ́ẹ̀ yá wọnú ilé kó lọ kẹ́rù ẹ̀ lọ kẹ́rù ẹ̀ kíákíá Musa. Ah, kí ni wọn náà wò láìjọ yìí. Ah. Yeah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah, ah, ọ̀gá ọ̀gá. Ẹ̀lẹ̀, ìyá iye sísá nǹkan tó ń lọ ṣọ́ọ̀tì sí. Ẹ́ kí ni? Ah, ah, Ah, kí ló dé? Ó ti rẹ̀yìn. Ẹ̀ẹ́n jẹ́ kí èmi wà lókè, èmi wọ́n lè wọ́n ṣe ṣe mí fún pàmí ni. ṣíṣe ilẹ̀ ṣe wá mí báyìí lẹ̀ mí lókè sílẹ̀ báyìí ọlẹ́ màá tiẹ̀ ní igan mélòó lẹ wá ṣe tó le tó yìí. bàbá nìkẹ́. mi ò tí ì ṣe mí. báwo ló ṣe ṣe yín ṣé kí n má ń bomi wá. ọ̀rọ̀ mi kọ́ lélẹ̀ ọ̀rọ̀ mi kọ́ lélẹ̀ yìí. Hmm. Hmm. bàbá mi mo pọ̀ mọ́ mo rò pé kò tí ń bọ̀ ọ̀nà ara yín ẹ jẹ́ kí n mọ̀ bàbá nífẹ̀ẹ́ bàbá nífẹ̀ẹ́ ẹ tiẹ̀ ní sùúrù bàbá nífẹ̀ẹ́ bàbá nífẹ̀ẹ́ bàbá nífẹ̀ẹ́ bàbá nífẹ̀ẹ́ ah mo dáràn ẹ kí lè léyìí ah ayé mi o níkẹ́. mọ́mí mọ́mí kí lè fẹ́rẹ̀ bàbá ẹ̀ ní o bàbá ẹ̀ ní o bàbá ẹ̀ ní o bàbá ẹ̀ ní o. Daddy! Ah! Daddy! Bàbá ẹ̀! Daddy! Bàbá ẹ̀! Daddy! Daddy! Daddy! Daddy! Ah! Bàbá ẹ̀! Eh, kí lè ṣe fún wọn? Mi ì ṣe kọ́kọ́ fún wọn. Mi ì ṣe kọ́kọ́ fún wọn. Ah, ah, daddy ẹ̀ sọ̀nà. Amáníkẹ́. Daddy! Amáníkẹ́ ju ọ̀sùn bí ọlọ́run dáhùn. Dáhùn jọ torí ọlọ́run. Amáníkẹ́. Ah, ah! Ah! Daddy! Ah! Eh, daddy ẹ̀ sọ̀nà. Daddy ẹ̀ sì dín ẹ̀yà. Ah! Ó dáràn. Ó dáràn. Ayé mi. Iku máa ń pààyàn ilẹ̀ máa ń jẹ̀dá abẹ́lú ohun àjálù tẹ̀léńtẹ̀lé tí wọ́n ń pè lákùfà májò ṣẹlẹ̀ nílé wa á ló ńlá lè yí o oró ni lóòótọ́ ni ọmọ ẹ̀gbọ́n mi ti lọ <laughs> ọkọ mi ti kú mo gbé mo dárò. ìwà ayé mi ló dé àjọ sọ́mà yìí kò bá ní sọ́kò máa fi mí lé lọ́sàn ọgọ́ ìgbà míì ó fi mí lé lọ́sàn ọgọ́ ẹ̀ ṣàánú mi. mo gbé ìwò ní kí n wọ̀. ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù ẹ má sunkún mọ́ ní tó ti bàjẹ́ ti bàjẹ́ kò sì ṣàtúnṣe fún mọ́ àdúrà ló kù ká máa fi ran olóògbé lọ́wọ́ báyìí ah ó mà ṣe o. ẹ jọ̀ọ́ ẹ má bínú hmm. olórí ẹbí ẹ̀yin dà. yọkọ mi ẹwà ayé mi ló dé ẹrù ẹni méjì ti di tẹnìkan abẹ́rẹ́ ayé mi kò ṣàárẹ̀ o tó bá jẹ́ kó ṣàárẹ̀ ni màá máa gbé káàkiri máa ké gbàjáre kò ṣàárẹ̀ ọ̀sán gan ló fún ṣọlẹ̀. mo dárò mo gbé ooo ọlọ́run. nsọmọgbìn ṣubú ẹdùn olóyè bí ṣé ẹ rò pé ikú ẹ̀gbọ́n mi yìí owó fura lọ́wọ́. bíi báwo. Ah, ẹ̀gbọ́n bí wọ́n ṣe sọ pé ó ṣẹlẹ̀ ni alùpùpù pé wọ́n kú sórí ìyàwó wọn ni ṣé kìí ṣe mágùn ni. Ah, magun kọ tó bá jẹ́ pé magun ni ní kété tí mo ti fi ojú rí òkú ẹ̀ èmi àti mọ̀kẹ́ magun ni. kí ni ká wá pè é nígbà tí wọn ṣàárẹ̀ tí wọn síìkì téèyàn ṣàdédé kú sórí ìyàwó ẹ̀. ọ̀dà já mọ wò bọ̀ náà bá a ti rìn ọlọ́run ọkọ̀ wa a mọ̀ tá a ṣe sí. ǹgbà. mọ̀ ṣe o. my dear ikú ẹ̀gbọ́n yìí ó yà mí lẹ́nu gan-an láì ṣe pé wọ́n ṣàárẹ̀. àárẹ̀ àárẹ̀ kẹ ọ̀hún ṣàárẹ̀ kankan wọ́n láwọn àti ìyàwó wọn náà jọ wà nínú yàrá lórí bẹ́ẹ̀ tọ́jọ́ ń ṣeré tọkọ tìyàwó you understand bí wàhálà táwọn ìṣèdè ni. wọ́n jọ wà lórí bẹ́ẹ̀dì. oh yes. ṣé kò ní ṣe pé magun. magun báwo how do you mean? Ah. mo ṣe magun mo ṣe magun bọ́ńkọ́ tí dókítà sọ ni pé ó dà pé stress ló ló ló ló pa wọn. ìyá stress ah ó dáa kọ́ ló ń bá wa foríjì wọn kọ́ ló ń dẹ̀ bá wa pàṣẹṣe wọn rẹ hmm. ọkọ mi tó stress ló pa bàbá ọkọ mi ẹ̀yin náà fi yẹn kọ́gbọ́n o. kí ni ètò kí ló mí pẹ̀lú yẹn. nǹkan tí mo mí ni pé iṣẹ́ díẹ̀ kò burú ara máa sinmi kẹ́hìn náà tó máa fún wa ní ìsinmi nílé. <laughs> ṣé àfún yín ní ìsinmi ni. Ah, ṣùgbọ́n pé wọ́n sọ̀rọ̀ stress mẹ́sìn kì í ṣe àìṣe pé gbọ́n mi ń lagi <laughs> stress náà wí sí bóyá stress tí ìyàwó ẹ̀gbọ́n mi kú tó fẹ́ gbọ́n mi ló ẹ̀bọ́n. olóòfin gbà sí i. mo kí gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí ànírà tẹ̀yìnkù nínú ẹbí wa ìmọ̀ o ọmọdé á dàgbà àgbà á darúgbó ẹ̀ẹ́n tó ṣẹlẹ̀ ní tí mo fi pè wá gbogbo wa náà la mọ̀ pé ẹni tó kú àbúrò ló jẹ́ fún mi àmọ́ ní báyìí ó ti fi kú ṣàgbà wọ́n á fẹ́ pè yín sí àkíyèsí nǹkan kan nígbà tí ọlọ́run ò ti fún olóògbé ní àǹfààní láti kọ àwọn ogún ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ pín àti àwọn tó fẹ́ pín fún. ìdí nìyí tí mo fẹ́ fẹ́ ká jíròrò lórí bí a ṣe ṣe àmójútó ogún olóògbé. ẹ wo bí oko ò bá jìn ilá òkè yìí kó. bẹ́ẹ̀ni. ṣebí àwa náà ta kúnlẹ̀ fún náà rí àbá tèmi ni pé àwa mọ̀lẹ́bí ni ká mọ̀ ṣàkóso ogún tí táwọn ọmọ yìí máa fi tójú bọ́ àbí n tẹ́ ẹ sọ èmi náà fara mọ́ káwé bí ká máa mójútó títí táwọn ọmọ yìí máa fi tójú bọ́. Hmm, ẹ ṣeun ìmọ̀ràn yín dáa ṣùgbọ́n mo fẹ́ ká fojú inú wò tí a bá ṣe bẹ́ẹ̀ ṣe wí kí ni àwọn èèyàn níta kí wọ́n máa sọ nípa wa ẹni tí ò bá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ bá ṣe gbọ́rọ̀ kalẹ̀ wọ́n á ní bóyá orogún ológun dẹ̀bìtì àyà ni wá àti pé lọ́nà kejì èmi ò mọ nǹkan tẹ́ ń sọ nípa ó tójúbọ̀ ò tójúbọ̀ o ṣé ọlánìkẹ́ ó kéré jù ni àbí tó bá mọ́kọ wálé ń sìn ṣé a pè àní fi lọ́kọ ẹ dá mi lóhùn. olórí ẹbí in tó bá wẹ lẹ́nu kó fẹnu ẹ̀ sọ o ah, ẹ má gbàgbé pé ẹ̀gbọ́n wa lẹ́nu yìí ọmọ tẹ́ ní tó bá mọ́kọ wá tó bá mọ́kọ wá ayé tá a wà yìí ayé ológun ológun dẹ̀bìtì àyà ni ẹ kọ̀ àwọn oníjòkòtò tán tí nìkan akọ̀dé anóhùn fẹ́fẹ́ ọmọ. ẹni bí ọ̀tá ọlọ́run ooo ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run ooo ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣin àbíwá dúdú ìyàrá kọ́ka sínú tòun àkéèké ó gbóná ó jàjèrè lọ ọ̀tá ọlọ́run ìwà ìdáburú jẹ́ ojúlárí ẹ̀dá pọ̀ láyé aṣẹ̀yìndé ní kò pọ̀ olúwa ló mójú àṣebí ìwà ẹ̀dá burú jáì ìka ènìyàn wọn kùnú ayé o kólúwa ṣọ́ wa lọ́wọ́ wọn. ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run wọ́n pọ̀ láyé yìí o ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣin àbí wàṣídùn bí àrò ó ká sínú tòun àkéèké ó gbóná ó jàjèrè lọ. ọ̀tá ọlọ́run ọ̀bàyéjẹ́ ni ọ́ o ìwọ làìdá tí ń gbénú ọmọ ẹ̀dá nìyàn ìmọ̀dọ̀ ìbáṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ bẹ́rù bá jọba gbogbo ayé. níbi tí abadé yìí sì. Ah. Ah. Ah. ọ̀gá ológun mo dúpẹ́ ah, káàbọ̀ yóò dáa fún ọ. ẹtì ẹtì ẹ mọ̀ ọ́ nìjàre ṣé níbi tá a bá ọ̀rọ̀ dé yìí nísìn ìyá èyí tó lóun ya ìyàwó olóògbé ẹgbọ́n àdàbà ọ̀nà ní àkùgbẹ́ bí lọ́ bá ń ju ẹyẹ oko á lọ obìnrin lóbìnrin máa jẹ́ àwa làwọn lọ́mọ́ ti wà hmm. ibi tèmi wà lèmi sì dúró sí o. o ṣeun láìwọlá orin ire ìrìn àsìkò lórin lẹ́sẹ̀ ohun tó bá wa lẹ́nu ẹ̀ ni pé à ń sọ̀rọ̀ lórí ogún olóògbé àwọn kan ní kí mọ̀lẹ́bí ó mọ mójútó ogún àwọn kan ní ká fogún fún àwọn ológun kan mọ mójútó ogún wọn èwo ni ká ṣe ìmọ̀ràn ẹnìkan òjọ́ bọ̀rọ̀. anyway um, ẹ jẹ́ kó tọrọ àforíjì náà pé mo pẹ́ lẹ́yìn mo sọ fún mi pé mo níbi kan ti máa dé. sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ bèèrè kankan ẹ má bínú bọ̀dá àwọn wo ni wọ́n mú àmọ̀ràn yìí pé kí mọ̀lẹ́bí máa mójútó ogún káṣápá wa náà ni. ẹnikẹ́ni tó ń kórìí sọ ìmọ̀ràn tí ò dání o yíyàsí ìmọ̀ràn jẹ́jẹ́ tí ni ní ọmọ ọdún mélòó làwọn ọmọ tá a sọ yìí ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àròbó ni wọ́n ń ṣàròbó náà ìyá tó dẹ̀ bí òun kò ṣe bóyá bí ó bí ọmọ òun fúnra rẹ̀ kéré kábà náà tí ì mọ nǹkan tó lè ṣe ṣé ilé ọkọ nìyá wọn fẹ́ gbà lọ sí nàbí ibo ló ń gbà lọ yàtọ̀ sí yẹn àwọn ọmọ náà ti dàgbà tán ti kàwé tán yìí ẹ má bínú ọ̀bọ̀dá mo mo dúpẹ́ lẹ́yìn fún opportunity tẹ fún mi pé ẹ sọ pé ẹ bí òṣèlè bàbá mi pé ìyá ló fi pẹ́pẹ́ sí bí ẹbí ni ṣùgbọ́n mi believe pé nǹkan kan náà jọ ní gbogbo wa àtọmọkùnrin àtọmọbìnrin we all the same ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe nǹkan tó jẹ́ pé eh, èèyàn tó wà ń ta wọn ò ní bú wa o bó ṣe wà yín sì ń wọ bó ṣe jókòó yìí oníyàwó bímọ rẹ gbogbo nkíhun tó ń kó lè ní pátápátá látòkè délẹ̀ ìyàwó àtàwọn ọmọ iná ni àbí bí wọ́n ṣe wà lọ́njẹ́ kárí láburú kí ọkọ ẹ kú lójijì sìn káwọn ẹbí ọkọ ẹ wa máa sọ fún ẹ pé gbogbo nǹkan tó jẹ́ ìtọ́kọ ẹ o àwọn àṣìkọ̀kọ̀ bára yín kó dání ná ṣé ní ẹ máa dùn sí. fún mọ̀ràn náà ni. ìmọ̀ràn jájá tí ní ẹ wo ìmọ̀ràn tèmi bàbá hmm. àti ìyá àwọn ọmọ yìí àtàwọn ọmọdé ẹ pé ọkàlẹ̀ kó property bàbá wọn fún bó bá ṣe wù wọn ẹ jẹ́ kàn ṣe wọn kì í ṣọmọdé mọ́ tèmi nìyẹn. ṣé òun kú atótó ni ọpọlọ rẹ ò ní jọba ṣé orí bó ti wí gan-an bẹ́ẹ̀ láṣẹ àṣẹ sì ti gùn kò bẹ́ẹ̀ mọ̀ ṣé bí nǹkan tí mo ní sìn yìí kí nǹkan wá ṣẹlẹ̀ sìn kí nǹkan ẹ̀yẹ kọ́ lè dá mọ́ lápò lè dá òun lámù. ìmọ̀ràn náà ni àwọn kan wò kó má bàjẹ́. ẹ má gbà mọ̀ràn kí wọ́n rán ní ẹ̀jẹ̀ rí ìmọ̀ràn tí ò dání. báwo ni. mo jẹ́ wà nílé látẹ̀kọ́ òde wá bá mi. ìyẹn lè wá o. tọ́lá lè dùn náà ọ̀rọ̀ yìí ni wọ́n ẹni sùúrù ọ̀la sùúrù ọjọ́ ni mo fẹ́ ṣe sùúrù dànù tí àwọn bá ti wà bí ti bá wà nílé kó wá bá mi wà ló tẹ̀lé mi wọnú bedroom why but since tí o ti gbà láti fẹ́ mi why tó ń punish mi náà bí ìgbà tó ń fi ẹ̀tọ́ mi dùn mí lélẹ́yìn náà yorùbá bọ̀ wọ́n ní ìtọ́wò làwọn dídùn ọbẹ̀ náà let me feel you now. nìkan ọkùnrin dọ̀tí. ọkàn mi dọ̀tí. Mm. ó dọ̀tí gan-an. láì mú mi gọ́tà. ìtọ́wò làwọn dídùn ọbẹ̀. jóná ṣé ilá ló sì ní àdígbẹ́gì. tọ́lá ni. Eh. ohun tí yóò máa jẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣé ní kí o ti máa lọ jíjẹ lẹ́yìn ó ní kó ṣe sùúrù fún mi ṣe sùúrù ok but ẹni sòrò lásòrò wọn ti pa àwọn kan ṣe sòrò lọ́jọ́ sí pé wọ́n kábàámọ̀ ni o anyway mo hope pé tèmi ò ní rí bẹ́ẹ̀ àmọ́ màá gbàgbé pété àfọ̀rọ̀ ti sí o. kò lè yẹ fọkàn ẹ̀rọ balẹ̀. kí mo ti gbọ́ sí fún mi. yes ma. yes ma mo ń rẹ́rìn sínú tẹ́lẹ̀ náà. má smile sí mi smile síta smile. <laughs> ṣé mo ti smile sí. ẹ wà kí. 我去别把你蛋看崴了。哎。 tiẹ̀ ní káàmù káàmù. Bye. Okay, okay. All right, I'm to go. mà láyà o kò tiẹ̀ wá sí ìbẹ̀rù rárá o gbójúgbóyà o ń gbé ọkùnrin wọnú kọ́ńpáàndì yìí ó wà á gbádùn mi wà á gbádùn mi gidi tọ́jú mi pọ́kẹ́tì ò sọ́rí ìwà títa ni wo màá jọ ẹ lójú gbogbo nǹkan ni màá fi jọ ẹ lójú onírìn onírìnkùnrin ajẹyìnàwó. Now out of my sight, out! Nonsense. Ọkùnrin káàkiri. À ń jẹ́ kí n sọ fún ẹ o, mo fẹ́ kó mọ̀ wípé. Wọ́n ní má foko mi dáná, ìjọ kan ṣoṣo nìyẹn máa ń kọ o. Ah, kí ló dé? Sórí kó máa wá kó máa lọ yẹn, èmi ò fẹ́ nífẹ̀ẹ́ sí o. Kí ló wá fẹ́? Ah, mo fẹ́ kó wá pẹ̀lú mi. Gbẹ̀tán. Bẹ́ẹ̀ ni. <laughs> ó mọ̀ pé gbogbo nǹkan tí mò ń rí lára ẹ̀ ó tẹ́ mi lọ́rùn. ẹ kú jókòó. how are you. káàbọ̀ ọkọ mi. mami hmm? ẹ jẹ́ mi rìn. kí ni ìtumọ̀ yẹn? ó ṣàdí pé mo náà lè jò ṣe ilé lèmi àti ẹjọ́ máa sùn ṣé wọ́n máa sọ pé kẹ́ má rí mi ni àmọ́ rúbà mi ò ní take time yìí ẹ jẹ́ ń rí yín. jọkọ mi jẹ́ kí n sáré lọ dá lóhùn. kò sí wàhálà. àbùtù bínú. àìrò àti mi náà. <laughs> irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ mi ó dáa o olúmídé lorúkọ ẹ o ọkọ tí mo fẹ́ fẹ́ ni. Ah, ah. mọ ẹ lọ́jọ́ òun sọ́jọ́ wọn kò máa tí ju six months lọ tí dáàdì mi kú. adẹnikẹ kí ni nǹkan tó dé ṣé àwọn fámìlì bàbá ẹ̀ náà ni kò máa ṣọ́ mi káàkiri ni àbí ìwọ gọgọ ló fẹ́ kọ́ bí mo ṣe fẹ́ lò gbèsè ilé ayé mi. àwọn mọ̀lẹ́bí dáàdì mi kọ́ ló mú mi sẹ́yìn àmọ́ mọ́mí ẹ̀yìn ẹ̀rọ làwọn tó bá jẹ́ kan náà àwọn fámìlì dáàdì mi ló wọlé báyìí bí mo ṣe wọlé báyìí kí lè fẹ́ kàn wá sọ. sórí ìwọ̀fà lẹ́nu nǹkan tó bá wọn ẹlẹ́nu kò fẹ́nu ààrẹ sọ sọ́dọ̀ mi ti yẹ ah obìnrin ni mí ara òde kì í ṣòkúta sórí mo pọ́n bàbá ẹ̀ lé gan ni oṣù mẹ́fà tí mo dúró dà yín kó má sí yẹn ni máa ti mú sẹ́mi lójú pálí kánmọ́kánmọ́ wò kó wá gbọ́ ò ṣó fẹ́ gbọ́ sórí ọkùnrin yẹn ibi ló máa sùn ní èyí tó bá ti rí i pé ọkàn ẹ̀ ò gbé tàbí ò fẹ́ fi ojú ẹ̀ rírì kúrì á bẹ́tà wá mi lọ sí sí. obìnrin bá má ṣọ lápá ọ̀tún lápá òsì tó bá tu àníkáyé ó túká bó bá tún mú aṣọ náà padà tó bá ro á mo wá mọ̀ ọ́ tó kú ló dègbé ẹni bẹ̀rẹ̀ ṣàyẹ̀ lọ máa jà kú ẹ kalẹ̀ o. májà kúkú tó tayọ̀ wá o. ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ àǹtí. ìyá mi. ma. kí ló dé ọkọ mi. Ah. kò sí nǹkan kan mà. ọwà òkè. ọwà dájú nǹkan. ọwà ni èdè ìṣókò kò sí nǹkan kan. kò sí nǹkan kan mo kàn fẹ́ rí dáadé. ẹ jókòó jẹ́ kí n máa yín pé wọn. àwọn ẹ̀kí. Gbájú. Ẹ kalẹ̀ sà. Níkẹ́. Sà. What happens to you? Èmi àti mọ́mì. Màmá ẹ̀. Bẹ́ẹ̀ ni Kí ló ṣe yín? ó ti tó bí ọjọ́ mẹ́ta tí ọkùnrin kan ti máa ń wá wọn wálé bíi man friend wọn ṣá máa yẹn dẹ̀ máa ń sùn bí mo jẹ tún ṣe ń wọlé lálẹ́ mo bá wọn àti máa yẹn ní mood tí mi like mo dẹ̀ pe mọ́mì mo dẹ̀ sọ pé kí n sọ bí mo ṣe ń feel kí n express feelings mi fún wọn mọ́mì dẹ̀ take it personal ẹ̀ẹ́n tẹ́bi tí ò bá ti bí mi lára mu kémi kẹ́rù mi kémi jáde torí as a matter kan lálẹ́ yìí o inú ilé yẹn kọ̀ọ̀kan ni máa yẹn máa sùn sí mo dẹ̀ ń bá wọn sọ pé ah, mọ́mì ẹ tiẹ̀ ṣe sùúrù náà ìgbà wo ni dáàdì ṣì kù tí ẹ ti ń sáré gbé man friend káàkiri àná ọ̀dà wọn ní rọ́ọ̀ kémi ṣé mi fẹ́ máa kọ́ àwọn báwọn ṣe máa live life àwọn ni kí ẹ̀ kémi àti mọ́tò pé mi ò tẹ̀lé sùn lálẹ́ kémi kémi kóra mi kémi wábi kémi máa lọ sùn sí jáde bí mo ṣe ń bọ̀ bíbá inú mi sà. ṣé kò jù bẹ́ẹ̀ lọ? kò jù bẹ́ẹ̀ lọ sà. anyway mi ò màmá ẹ̀ ṣe ohun tó dáa mi ò dẹ̀ tún lè sọ pé kò ṣe ohun tó dáa sọ pé ẹlẹ́ran ara ni gbogbo wa a lè mú nǹkan mọ́ra jura wa lọ. ó ní láti bá àwọn ẹ̀jẹ̀ ṣe ibi ṣáà ni wọ́n máa sunna lẹ́yìn ṣáà bí. bẹ́ẹ̀ sọ. kò sí problem. ẹ ṣe sọ. ẹ ẹ ìyá àti gbàlejò jẹ́ pé a lọ sí guest room. mọ́mí owó yẹn kọ́ ṣé mo sọ fún yín kò sí owó náà kò sí owó náà ní ọmọdé yìí. mọ́mí tí mo sọ fún yín bí owó ìṣe wà important sí mọ́mí. so ìgbà tó important yẹn ó fẹ́ kí n lọ jalè mi ò lè jalè o. mọ́mí ẹ wo èèyàn tí ẹ understand yín lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ torí bẹ́ẹ̀ tí ẹ ṣe ń ṣẹ́gun èèyàn ẹ níbo lẹ fẹ́ kí n ti rówó. yes. ah my dear. darling. mm. Mm. ó dùn ni. báwo ni. Ah. <laughs> wọ́n ló mọ̀ ṣèbébì náà ni. ọjọ́ mi. ẹ mọ́mì ṣé wàá ní kí n máa lọ ni. Ah, ah, máa lọ mi ìnáwó lọ́wọ́ tí máa fẹ́ mo ti sọ fún ẹ ó dàbọ̀. ó dàbọ̀. báwo ni. ẹ ẹ wá wá wá sórí lọ tó lọ ìmáfẹ́ kò rò dáadáa o ṣó ti rílẹ̀ sórí pé mo nálejò rò dáadáa po díà ó máa tó gbà mí lò máa lò mí báyìí náà. ọ̀sẹ̀ kan gbáko. ọ̀sẹ̀ kan. mo á sinmi bí ni. gbọ́ ọ̀sẹ̀ kan rò dáadáa torí mi ìfẹ́ kan tó yẹ pé mo máa kùn sí mi létí mi ìfẹ́ gbọ́ ọ tèmi nìyẹn. Nàìjíríà pẹ̀lẹ́ kó tètè ara ẹ̀ kó tètè ara ẹ̀. wo dúró má jẹ́ ká fi ọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ owó tó béèrè ni ṣé ni mò ń di mọ́ra káàkiri. wáwo. hello ti ṣe máa ń gbà tí ẹni yẹn ò fọ̀rọ̀ mi ṣeré rárá. Ah. mi lè fi ṣeré níwọ̀n bá àgbà tó yẹ kó ń fún mi ní nǹkan tí mo béèrè àà mi gbọ́dọ̀ ju ìyá alára mú orí jẹ. mi wá tí ì fún ẹ nìkan. irọ́ ni. Ah, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ṣé lóòótọ́. o máa bímọ fún mi. ẹ. wà á bí owó la bí. <laughs> mo rẹ́dí. mo rẹ́dí. já bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti sìn lọ eléyìí tiẹ̀ ti jí àmì ọ̀pọ̀ jẹ́ tọ́jú ẹ̀ náà. ṣé kí nǹkan tó fẹ́ jẹ náà. jẹ́ kọ́kọ́ jẹ ọ̀yà. ara mi ò balẹ̀ mọ́ yá ọ̀yà yá. Yes, coming. ìrẹ́ ni kí ló wá ṣe bí. tọ́lání ni mo béèrè sá. tọ́lání ló béèrè. bẹ́ẹ̀ sá. kí ni tiẹ̀ pẹ̀lú tọ́lání. mo ti retí pẹ́ ni sá mo wá ní kí n wá yẹ̀wò sá. kò wá yẹ̀wò kò wá yẹ̀wò kí ni tiẹ̀ láti wá yẹ̀wò ẹ sọ fún mi kí ni tiẹ̀ láti kẹ̀kẹ́ ìwọ kọ́ ló máa ń wọnú ilé mi wá ní gbogbo ìgbà tí n bá ti lọ́bi iṣẹ́ ló ń gbọ́n ká ọmọ mọ́lẹ́ àbí. no sá ọ̀rẹ́ mi ni mo kàn ní kí n wá wò ni ọ̀rẹ́ mi ò lè. eré kí la jáǹbẹ́ kù ṣe dábì lóhùn kí ni ọ̀rẹ́ tí ọkùnrin bá obìnrin ṣe ọ̀rẹ́ ẹ̀ dà wọ́n pọ̀ síta mi ò lè má jẹ́ rí ẹnu mímọ́ ìta out of my house. orogún bẹ́ẹ̀ ṣeré ni jẹ́ tún ẹsẹ̀ ń bí jọ́kíjọ́ ti bá tún rí ẹ̀mí o ọ̀rẹ́ mi ni cha ọ̀rẹ́ mi ni cha ah! tọ́lá ni tọ́lá ni. Tọ́lání ìyẹn ni wípé o kọ̀ o fẹ́ ní ọ̀rọ̀ gbọ́ rárá àbí dá mi lóhùn o ti wá hàn gèdègbègèdègbè báyìí wípé every time tí bá ti jáde nílé ló máa ránṣẹ́ pọmọkùnrin yẹn ló máa wá aṣọ oríṣiríṣi pẹ̀lú ẹnu léyìí. rárá ni kí ni anyway èmi náà tí mo ti máa ṣe bí ọmọdé bá gbọ́n ọgbọ́n kúkú nìyí ẹ̀ pàápàá agbọ́gbọ́n sísìn every time tí bá ti ń jáde ilé lọ́ọ́ bíṣẹ́ láàárọ̀ báyìí màmá jù ẹ sọ́kọ ni màmá lọ já ilé lọ́dọ̀ láìwọlá tí n bá close ni màá padà wá gbé ẹ torí ẹrù ẹ ti ń bà mí ẹrù ẹ ti ń bà mí ẹ ń bà wu alágbèrè alùpùpùmọ̀dìyẹ lọ́wọ́ ikú ọlọ́run ọ̀rẹ́ àtọ̀rẹ́ jẹ́ ṣé wọ́n mọ̀ pé ohun tó ń gbèrè lọ́wọ́ ẹni yóò padà gbójú owó èrò dájí gbé èrò tètè gbé. ṣé kò sí. ṣé ìwọ ni newgate máa ń ti mọ́mí ṣẹ̀ṣẹ̀ gbà ni. bẹ́ẹ̀ni. ọjọ́ wo ni mọ́mí tó wá lé ṣákírù. ẹ ní sùúrù níbo lẹ́ ń lọ èwo ni ṣákírù mọ́mí kí nìyẹn mo níta lẹ́bẹ̀rẹ̀ yẹn wọlé lọ. ok èmi ni ọmọ woman tó nílé. woman tó nílé ilé. mo dá ọ̀tẹ̀ for your information ọkùnrin ni ọ̀gá àdìtẹ̀mí tó nílé yìí kò ń ṣe woman ẹ gbọ́. Ah, ah. ilé titi wa sorry i don't get you ta ló ń gbalé ta ló ń talé i don't me understand. ilé lè tiẹ̀ rí ọ̀gá di tèmi ló rà ọkùnrin dẹni ó dẹ̀ ti tó bí oṣù kan tí wọ́n ti rà gbogbo àwọn ọmọ pátápátá dẹni èyí bàlá jọ ń gbé wọn dẹ̀ sọ fún mi pé àwọn ní ọmọ kan ń ta bí nǹkan kan. wọ́n ti ra ilé ilé bẹ́ẹ̀ni ilé ti tàwa táwa ń gbé. ẹ má bínú ẹ gbọ́ bí akẹ́wọ́ àwọn síwájú ó dàbọ̀ ẹ gbọ́ ó dàbọ̀. dádì ẹ wo èmi ò mọ kankan ń pa ẹ o mi ò mọ kankan ń pa ẹ rárá ni báwo ni màá ṣe gbé ilé dádì mi ta kọ́lọ́ má ṣe mí lárùn gún ọmọ mi ò mọ kankan ń pa ẹ. gbogbo mọ̀lẹ́bí ló ti gbọ́rọ̀ yìí ńṣe ló ní kálukú sì ń wò èrò ọkàn tiwa ni pé àjọmọ̀ ìwọ àti ìyá ẹ ni ẹjọ́ rò ni nítorí bá sì ń ẹni tó jogún ló lè fogún bá bẹ́ẹ̀ ṣe ìdílé àyè tá a fi ń wò rárá o mi àti wọn kọ́ wá àjọrò kankan o lè mọ kankan ń pa rárá ni àmọ́ nǹkan tó sì ń yà mí lẹ́nu lọ́rọ̀ ilé tí wọ́n ní wọ́n tà ní wípé ìwé ilé yẹn kankan kankan ọwọ́ mi ló wà. ó wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni sà. èrò kankan ń bẹ. sí ọ̀fọ̀ ilé yẹn dáàdi ẹ̀ wò kò kí ń ṣe photocopy o original ẹ̀ gangan gangan gangan gangan èmi ni mo kú dání. Ah, yóò dáa fún ọ o rí ẹni tó níwèé tó ń sọ gangan lọ́wọ́ òun ló nílé ẹni tó rà á ó fowó ṣòfò ni kódà ó fi gbogbo ara ṣòfò wá wò mí mo jẹ́ kí etí kẹta ó gbọ́ sí i dákun torí ọlọ́run mo bẹ̀ bí a bá ṣe rìn ọlọ́run ó kọ́ wa àmín sà àmọ́ bá ti ṣe sí tó gbọ́ dákun ẹ ọmọ ṣe tó ń mójú lé koko gbèsè dè ní wọ́yà lábọ̀ irun bá tètè dé ọmọ mẹ́sì náà jẹ́ yóò yẹ ní ọmọ ẹni ní yóò yẹ ní ilẹ̀ ṣeun. ẹ jẹ́ kí mi tètè máa lọ. ọ̀dà o ṣeun o ó dàbọ̀ sàn. o ṣeun <laughs> o. ẹ rí mi. tọ́lá ń pẹ́ẹ́lẹ́ báwo lè ṣe wàá pa wọ́n pa ṣé yàrá àgbẹ̀ ti dì wọ́n ti dì bó kí ló ti wọ́n náà pé. mo ṣe àwọn ọmọ ilé kò rí i. mo gan o lọ́rọ̀ gbọ́ ohun tó bá mọ̀ bó ṣe ń tẹ̀lé bọ̀bọ̀ yẹn wàhálà ni o. oníjẹ́ kan mọ̀ ni. oníjẹ́ kan mọ̀. ṣùgbọ́n Ah, tọ́lání tọ́lání kí ló ṣí ẹ tọ́lání ẹ gbà mí ah mọ́mí tọ́lání ni o ó dídé sáré wọ tọ́lẹ̀tì síbẹ̀ ni pé ebi ń gbé. ebi ń gbé. bẹ́ẹ̀ ni. tọ́lání. tọ́lání. kí ló ṣe é obìnrin. ó lọ bí kí ló fà á. ẹ máa ń rìn. àyà ń rìn. bẹ́ẹ̀ ni. máwọn ìwà. Tọ́lání. Má. O ti lóyún. Ẹ́ òun irọ́ ni mo. Ọmọ ìtì lóyún wọn àti gbóyún mọ́ mi ẹ wo bàbá olórí ẹbí ọ̀rọ̀ náà yé mi o tí n bá ní ó yé mi rọ́ ni mo pa àfi bí èdì. èdì kọ́ ìwọ gangan ló fẹ́ fún múra ẹ àbí kí láti pè é sí nígbà tó o torí ọkùnrin kan tó o lé ọmọ bíbí inú ẹ jáde kúrò nínú ilé bàbá ẹ ọ̀rọ̀ ẹ tojú sú mi kódà ó kọjá ẹ̀ fún wòmí ọ̀rọ̀ atalé atalé ó ti ṣe wá jẹ́ o. ṣe rí ọ̀rọ̀ ilé títà yẹn náà hmm. mi ò mọ nǹkan kan o torí òye mi ẹ wò nígbà tí n tó máa fi mọ̀ yìí pé a ti talé ọkọ mi mo sun mo sun ṣégi ẹ̀kún ló fi dá mi lójú pé oògùn ni olúmídé lò fún mi torí pé kì í ṣe ojú lásán ló fi bá mi tọrọ tá a fi talé yẹn. lọ́sọ̀ọ́ wọ́n ti àní mo need owó yẹn badly sẹ́ mo fẹ́ fi ṣe business. olómìdé ìgbà mélòó mo fẹ́ sọ fún ẹ pé kò sówó lọ́wọ́ mi kò sówó lọ́wọ́ mi ah, ah. níjọ́ ni mo ṣe fún ẹ ní five hundred thousand kan náà tó jẹ́ pé owó onírú owó oníyọ̀ ni mo ṣàtìmọ́ kó fún ẹ níbo ni kí n ti wá rí i ah, hmm. ọlọ́run mọ̀ jẹ́ kí àgbẹ́kẹ̀lé èèyàn kò já sásán o mo ti fọkàn sí pé wàá rí five million naira yẹn fún mi o òun jẹ́ kí n mú five hundred thousand tó lóò fún mi yẹn mo lọ fi ṣe registration bóyá iṣẹ́ yẹn á bọ́ sí i nǹkan tí mo fowó ṣe nìyẹn sọ̀rọ̀ pé mo ná lásán ni. five million ah, ah, èmi ò wá ní five million lọ́wọ́ báyìí o ẹ kí wàá lóru pa lè ṣe sí báyìí. wá ṣé bí ọwọ́ ẹ ní ìwé ilé wa. ẹ ọwọ́ mi ló wà. ló bá tán àti rówó. lọ́nà o oh máa fi yáwó ni. a máa fi yáwó ṣé bí mo sọ fẹ́ pé ilé yìí ilé ọkọ mi ni. tí bá kàn fẹ́ fi yáwó ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tá a bá fi wélé tá a bá fi yáwó tá a gbowó tán tí n bá dẹ̀ ti parí bísínẹ́sì yẹn àdá owó tá a yá àdá padà pẹ̀lú ilé orí ẹ̀ àdébàwé ilé wa padà lọ́wọ́ kò ju yẹn lọ kò lè. ṣé ṣé o rò pé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn báyìí. pẹ́rẹ́pẹ́rẹ́ ká má rìn ní paul wí kò lè lẹ́yìn kankan jẹ́ kí n sọ nǹkan fún ẹ tó máa ń sọ̀rọ̀ business mo ti ṣe business at the age of fifteen mo mọ tí mo ń sọ o lẹ́yìn kan fún wa lówó ká fi ṣiṣẹ́ ká gbowó wa owó tá a yá àtìlé orí ẹ kádà padà ilé wa ká máa bò ń lé just truly kò sí problem. ó dà kó ìwà ìdá burú jù ẹ ojúlárí ẹ̀dá pọ̀ láyé aṣẹ̀yìndé ní kò pọ̀ olúwa ló mójú àṣebí ìwà ẹ̀dá burú jáì ìka ènìyàn wọn kún ní wàyẹ̀ o kólúwa wa lọ́wọ́ wọn. rírà tẹ́wá ni ẹ ra yìí nìkan náà ní ìfún bẹ́ẹ̀ o torí ṣe rí ilé ibẹ̀ ṣe wò ní ìgbọ́dọ̀ ta ní ìgbọ́dọ̀ dánwò ń tá la fẹ́ ṣe yẹn gangan òun ni kẹ́ fún wa lówó ẹ̀ sọ̀rọ̀ mi ẹ mẹ́nu kúrò nù rírà ṣẹ́rí ipá ò rajà ipá ò ta o mi lè ya yín ládùúgbò owó yẹn kẹ́ wá sọ pé ìwé ilé lásán lẹ́kàn máa fi dúró fún mi kò possible bẹ́ẹ̀. ah ooo irú kí lélẹ́yìí torí ọlọ́run ah ṣé irú iṣẹ́ bàǹtàbàǹtà ìyá tún bọ́ lọ́wọ́ mi ni ìyàwó tó yà fàdá pakún ikú sálọ àdá tún sọnù iṣẹ́ bọ́ ṣé five hundred thousand tí mo tún fi ṣe registration tó tún fẹ́ bọ́ ni wá wá my dear wá wá wá wá jẹ́ nsọ̀n kankan fún wa sórí ọ̀rọ̀ ti dójú ẹ o don't let me down okay sórí ọ̀rọ̀ yìí jẹ́ ká ta ilé yìí farabalẹ̀ sórí tá a bá ta àárí hmm. owó tí n parí business o get me àdá owó àdá padà even ara lé anything ma ṣe fún ẹ lórí ẹ. ṣé o mọ̀ pé o mọ bọ́rọ̀ lè ṣe jẹ́ mo ṣàlàyé fún ẹ. ọlọ́run fi yẹn lé ọ. ó da ìlú wa náà sọ pé wọ́n fẹ́ rà báyìí. ẹ ń gbọ́ ìwà máa bọ̀ ẹ tó a fẹ́ ra gan èlò ló a fẹ́ ra. ẹ madam ojú ló mọ ohun tó yónú òun náà ni mo ti wo gbogbo ẹ mo ra ilé yìí lọ́wọ́ yín ó pọ̀ jù ni màá rà ní five million naira. ẹ ah. eh, five kini. madam ṣe five million naira tẹ bá fẹ́ fi kọ́lé síbòmí ẹ lè ṣe lè kọ́lé méjì. adúrú lẹ́yìn ṣé àwọn akẹ́kọ̀ọ́ mú yín lọ sí ẹ̀kúlẹ̀ àbí ẹ̀ẹ́dì gbogbo nǹkan tó wà lẹ́kùlẹ̀ yẹn ni ilé ilẹ̀ fẹ́ ní five million. lójú yín sìn ṣé ó jọlé tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́ tó ń sìn sìn ilé tẹ̀ tí ń gbé tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ pé ó ti di second value ẹ jọjọ Ọlọ́run má fẹnu bàjẹ́ fún wa jọ wa sweetheart jẹ́ ká ta mo mọ nǹkan tí mo ń ṣe o sórí o kàn ń bá mi rìn ní o mọ mi o mo lé gan o sórí ká bá ta wò bí we are talking of seventy million tí n bá ń sọ̀rọ̀ nípa business má dá òtún mi jẹ́ n sọ nǹkan fún ẹ kí lélẹ́yìí duplex méjì màá tún ra fún ẹni anywhere alájà bet it ọlọ́run tó tó lọ́run ok ok súnmọ́ bí ọ̀rẹ́ wa. five million naira yóò kọ́lé mi ó lè kọ́lé méjì ó lè. Ah. ok ok ok ok ẹ ṣáà jẹ́ ká àti wà òkè tó ti àti ṣetán láti tà sóò ti gbọ́. ẹ eh, kò sí problem bẹ́ẹ̀ mi bá ṣe fẹ́ sanwó fún yín àti tí n bá ṣe fẹ́ rí dọ́kúmẹ́ǹtì eh. ìyẹn ló wá kù. Ah, ah. ó wà lọ́wọ́ ẹ ẹ kékeré nìyẹn. ó yá ó yá ó yá ẹ jẹ́ ó yá tẹ̀lé mi ó yá. nígbà tọ́rọ̀ wa rí báyìí kí ló wá kù tá a ṣe báyìí ìwà àgbàlagbà láì sọmọ kékeré ibi tí ò yẹ ká ti bárú àwọn ilé wọ̀nyí ibẹ̀ la ti bá èyí ojú ta mí fún ọ ibi ìrìnkú yìí tọ̀wé káàkiri ni ńlójú oríire ikú rẹ̀ tó rí àmọ́ gbogbo eléyìí kì í sọ̀rọ̀ èmi ọkùnrin òun wá dà báyìí hmm. níbo ló ń gbé. ẹ wo mi mọ́lẹ̀ o níbi tẹ́mi àti ẹ̀ tíjọ́ máa ń pàdé mo wà débẹ̀ títí títí títí mi ò bá pàdé ń bẹ̀ o fóònù tó dẹ̀ fún mi nọ́mbà mo pè títí títí nọ́mbà yẹn ò lọ ṣe ló sọ fún mi pé pupa ló wà látijọ́ yìí. mo ní ẹ̀yin ẹ̀gbọ́n nǹkan tẹ́ ẹ sọ báwo lẹ máa ṣe máa fẹ́yàn tẹ́yin mọ ibi tẹ́ni náà ń gbé ó dáa tẹ́bà tí ẹ̀ mọ ibi tí ẹni tó jẹ́ kẹta lé ń gbé ẹni tẹ́ta lé fún gangan ń tí n bá tú ilé dáadáa ó yẹ kí n lè rí àdírẹ́sì yẹn torí ní àdírẹ́sì kan tó kọ́ ilẹ̀ fún mi nígbà tí à ń ṣe dúnàdúrà ọ̀rọ̀ ilé tí n bá wá wọlé màá rí àdírẹ́sì ẹ̀ máa wà lọ́wọ́ mi ah, ah, ẹni tó ra lé. ọ̀dà bọ́lọ́hún ó ti ṣe àdúpẹ́ fọlọ́run a jẹ́ pé bá ti rìn ọlọ́run ó kọ wa gbogbo yìí níyànjú lọ́lá ọlọ́run. ẹ ṣe. dádì jípẹ́ tí ń lọ sà. mo lọ. Ah, mo dẹ̀ ti ń ṣètò àlejò yín o. mo yọ̀ǹda o ṣeun àwa ò mọ̀ pé ìhín ló ń gbò. ibi ló wà àtìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. àdúpẹ́ o ṣeun òkú àgbálẹ̀ wa ọlọ́run ó kun tiẹ̀ náà ṣe ìwọ náà rà láàánú o ó dà fún ọ ó dà o ó dà o ṣe ó dà o. ǹjẹ́ jẹ́ mọ̀ pé Tọ́lání ti lóyún. Tọ́lání wo ló sọ. Tọ́lání mélòó ló ń bá wa gbébi Tọ́lání kan náà ó ti lóyún o. Are you serious? tẹ bá mọ oyún wò dáadáa eyín pé jáde ń sìn kẹ wọ wá àtọ́jú ẹ̀ confam ni ó ti lóyún ìyẹn já sí pé gbogbo orin òṣì tó rìn lọ́dọ̀ ẹ̀gbọ́n yín tó fi mú wá síbà pé kó máa gba ibà lọ sí skul òótọ́ ni. ara ni lóyún. ó ní o. báwo lè ṣe ṣe tí tọ́lá ní lóyún wọn lára níbà. kí ló wí tọ́lání mo ní báwo lè ṣe tó fi lóyún mọ́ yín lára mi. tọ́lání lóyún níbo ló ti lóyún. sẹ́yìn ọmọ ẹgbẹ́ tọ́lání lóyún. mo ń gbọ́ lẹ́nu ẹ̀ for the first time. Ah! yé yé yé àtìgbà tó ń bá mi lójú jẹ́ po. sẹ́yìn tọ́lání bá mi jẹ́ mi mo gbọ́ lójú ọgbọ́n bẹ́ẹ̀ ni. Ah, mo dẹ̀ dábọ̀ ẹ o mo dábọ̀ ẹ o mo dábọ̀ ẹ gidi o torí ọmọ ẹranko kan báyìí tó máa ń wá wá mo rí i pé mo lé ọmọ yẹn dànù mo ní kó má wá bímọ àṣemọ́sì ń ríra ni. ọmọkùnrin wọ̀nyí ọmọ ẹ ti rí pẹ̀lú ọmọkùnrin kan tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni mo róhun àtọmọkùnrin kan jọ kan nu compound níbí lẹ́yìn ọjọ́ yẹn ọmọ yẹn tún ó tún gbójúgbóyà wọnú ilé ìwá olóhùn béèrè tọ́lá ní mo dẹ̀ mo dẹ̀ fún ní àdélé béèrè mo mo mo mo mo jẹ́ kó mọ̀ pé mi ò fẹ́ kó wọnú ilé mọ́ láéláé àṣé wọ́n tún ṣì ń ríra. ẹ̀ẹ́dẹ̀ lè tí mọ́nú lé kẹ̀ pè mí. kí n tilẹ̀kùn mọ́ ibi jẹ́ sójà àmójọ́ ọlọ́pàá. ẹ bolo wa sin bolo wa ó kúkú wà nílé jẹ́ ní tiẹ̀ pé jáde. ó jáde. tọ́lá yìí tọ́lá yìí. Tọ́lání. Mo lọ́mọ ilé tí a gbà ń sìn sìn. Tọ́lá. Ah. Láì ṣàbẹ̀rẹ̀. Tọ́lání. Wọ́n gbé ìyá òní wá sọ kan nígbà ẹ̀rọ ìwọ̀n ṣe nígbà ah. yìí. Báyọ̀ wọlé. Sá. Ìgbẹ́ mọ̀ kò ní ìmọ̀ bí tọ́mọ̀ yẹ. Bẹ́ẹ̀ yàrá yẹn náà ni mo fi sí. Ibo ló wà ní ìgbàlá Kí ni mo ṣe fẹ́ràn? ẹ̀ẹ́dẹ̀ mú ọ̀rẹ́ kankan tí wọ́n wà bí tẹ́lẹ̀ kí n wá lọ́bẹ̀ rẹ̀. láyọ̀lá sori tí ìbá ṣe wípé o ti kọjá àbáwí ni ó yẹ kí n da ìgbàjúgbò yìí àwọn ìbéèrè ẹ ṣe ń gbó ṣe ó ṣe é múnú yàn nú báyìí nígbà tí mi ṣe ṣàwáwù wọn tí mò ń tẹ̀lé wọn káàkiri. nǹkan tẹ́mi ń tọ́ láti sọ ni pé bóyá àbí ẹ lè mọ pé ibi báyìí ni ìkan nínú àwọn ọ̀rẹ́ tó wá wá bíbá yín gbé nǹkan tí mò ń béèrè nìyẹn. ok má bínú. jẹ́ ń pe aago ẹ̀ wò. ọlọ́mọ ẹ̀kọ́ ọmọ ìpa mi. Hmm? switch off ó ti pa switch off ẹni ìwọ ilé ìwọ máa lọ léǹtì ẹ màmí ṣọ̀pù ó yọjú sí ẹ màmí ṣọ̀pù ó yọjú sí ẹ torí tí n bá ní mo mọ ohun tó kàn báyìí mi mọ́. ọ̀rọ̀ ẹ jẹ́ kí n mọ̀ ní. báyìí ẹ fẹ́ sùn fún mi tó wà lọ́dọ̀ nǹkan kan ṣẹlẹ̀ ó dọ́dọ̀ tí wọ́n ń bí. nítorí kó lè má rí ìrìn kúrin la ṣe mú kó lọ́hùn àdúgbò tí ń lọmọ. ok wàdà wàdà sá. láì wọlá ok bó bá ṣe tó bá dé ṣá màá yẹ kó yọjú sí i. on ok ẹ ká sọ. ẹ ká sọ. ẹ jẹ́ sẹ́yìn lẹ́ni bí. ọ rárá àwa là ń gbé dáàdì mi ló rìn anyway tí àwọn tó wà níbi tán bá dé kẹ́ bá ń fún wọn ní lẹ́tà yìí kẹ́ sọ fún wọn wípé ẹni tí wọ́n rẹ́ǹtì bí lọ́wọ́ ẹ̀ your landlord pé àwọn kan náà nílé yìí o ẹni tán ra lé lọ́wọ́ ẹ̀ jìbìtì náà lù wọ́n ẹni tó ní bí gangan ó ti rẹ́dì láti gba property ẹ̀ padà báyìí so kẹ́ sọ fún wọn pé kí wọ́n kó gbogbo nǹkan tán bá ní jáde àtẹ̀yìn náà gbogbo àwọn tó wà ní pàtàkì kó jáde bí bẹ́ẹ̀ kọ́ ìjọba máa fi tipátipá lé gbogbo yín jáde o. ẹ ó dàn sá ẹ jọ àwa ṣẹ̀ṣẹ̀ kó dénú ilé ni àdè tí ìlọ́dún kan owó ọdún mẹ́rìndínlẹ́ lásán ìmọ̀ fi pé yẹn possible it is not sir. anyway iṣẹ́ tíjọba rán mi ọ̀nà mo jíṣẹ́ fún yín. anyway you can go don't worry. anyway. ọ̀rẹ́ mi ohun tí mo gbọ́ yóò yà mí lẹ́nu ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o wọ́n ní àwọn ìjọba ti wá pé wọ́n fẹ́ gba ilé padà lọ́wọ́ wa. ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ah, kí ni kí ni problem ẹ kí ni wàhálà ẹ ah, eh, eh, eh, kí ilé wo la tà ṣé bí gbogbo ohun tá a ṣe ẹ ṣe bí gèje ni gbogbo ẹ ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ilé ta la tà á lọ́ọ̀rìjìnà pépà á ní kankan ó dẹ̀ tún ń sọ̀rọ̀. èmi ń wò pé bóyá ilé yẹn a lè rí jẹ gún káwa wẹ́lò mi káwa ṣẹ̀ṣẹ̀ ta fún kó jẹ́ pé a máa ṣe gbogbo fínísì ẹ̀tàn pátápátá ni. wà láìta láì ẹ tó rí ẹ tí ò sá sòbí adóolúwa ẹ bàbá olè ni ẹ tó tó tó ranjú kalẹ̀ kànmù kànmù yìí kí ni pọ́blẹ́mù ẹ. ilé yẹn ń sìn agbèrèǹtì fáwọn èèyàn agbowó ọdún mẹ́rin mẹ́rin lọ́wọ́ wọn. Eh, ṣe bọ́dún mẹ́rin péré la gbà. wà láìta láì tọrọ yìí tó bá bẹ́yìn yọ tó bá boomerang ọmọ tó mọ ẹ tí o bá ṣẹnu ẹ ti pèrè tó ló mọ̀ mí tó lọ dá orúkọ mi ìjọ́ tó bá dá orúkọ mi bá ti Ṣàngó máa là ẹ́ sí méjì ni hmm. mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah, ọlọ́run jẹ́ rí yẹn ṣé dúró ṣé ìsìn ihun tó ń tra láti sọ fún mi ni pé a máa fìlú sílẹ̀ pátápátá ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé eégún amàbégún gbalẹ̀ ó ti yẹ. ìwọ làìjà tí ń gbénú ọmọ ẹ̀dá náà ah. ìmọ̀dọ̀ ìbáṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlù bó tiẹ̀ ṣe rí iná wa mọ̀ pé ọ̀kan júwà náà fi ṣẹ̀dá ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa wo lórí burúkú yìí o èmi mo pè é sí o mo wá pè é sí tán ó wá ó wá gbèrú ó gbèrú kankankan ẹ̀rọ pé bẹ́ẹ̀ òun ló ní àìdíà wọ́n jẹ́ ń sọ fún ẹ tó o bá dárúkọ mi àtẹsẹ̀ báyìí ló ti máa jẹrà lórí èmi sọ bẹ́ẹ̀ fún ẹ èmi láì súnmọ́ ẹ mo mo mo mo lè fi kàn ẹ ìwọ. Ah, inú mi ò inú ẹ kí ló ṣe é nu. Ah, ah, ah, kí ló ṣe é nu. Ah, ṣáàjì àmàlẹ́ sẹ́sẹ̀ láfẹ́. Ah, orí ọlọ́run ẹgbẹ́. Easy, easy, easy, ṣọ́ ṣọ́. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Oh. o ṣáà rí condition tọmọ yẹn wà tó fi gbé débí. bẹ́ẹ̀ ni sà. ọmọ yẹn ṣẹ́yún ni o. o ṣe ń sà. bẹ́ẹ̀ ni. ẹ sà ibo ló ti lóyún ta ló fún lóyún. what kind of question is that are you not her boyfriend. ẹ ẹ sà lóòótọ́ boyfriend ẹ ni mi mo ṣe rí ọlọ́run bá rí mi mi ò bá ṣe ní tèrè o virgin ló máa ń pèrè fún mi o. virgin. bẹ́ẹ̀ ni virgin ni. virgin ó yẹ lóyún. ohun tó ń yé mi náà lẹ́nu nìyẹn pé bọ́lá ti lóyún láì kì í ṣe màrí àyà jésù ìdúró náà. wẹ́ẹ́ ẹ ká gbàgbé yẹn náà there's no room for any further discussion a ní láti clean her up àyè máa fún ní ọ̀gùn kan but before that while I sign wà á deposit fifty thousand naira. fifty thousand naira. bẹ́ẹ̀ni. ẹ eh, no problem sir ẹ jẹ́ kí sáré arrange yẹn wá ṣe pọ̀ tó lọ́ọ́ jù. ìwọ lọ irú àkóbá òdèdè tọ́lá ni lóyún olú ti lóyún bí o bá ṣe kankan rí náà ah obìnrin máa lè fún ọmọdé yìí ní ẹlòmíì O tún wá lóyún tó ń lọ sẹ́yìn ilé tèmi ló tún ń bọ̀ abirú wàhálà wo lọmọdé fẹ́ kó mi sí báyìí tó lọ lọ ẹ eh, kò sí pọ́nrẹ́ bá a máa a máa mo lè filẹ̀ bìnnà tẹ́ǹtì bá ṣe èmi mo gbé wá. ọlá dé o ọlá wa dé báyìí ah, ọ̀dọ̀ àwọn ẹbí ọ̀dọ̀ àwọn ẹbí ọ̀dọ̀ ẹbí ah, mo láti jọ mọ̀ náà ni àbí kí ni gbogbo wàhálà yìí tó lọ ah, bàbá yẹn ò dẹ̀ fẹ́ rí mi báyìí sí àbúrò bàbá gan-an á mì wọ́n máa lejú ni àbí kí ni màá ṣe báyìí tó lọ. ìdí mi ò lè sá lọ báyìí àbí kí ni gbogbo wàhálà báyìí. ẹni bí ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣù àbíwá dúdú bí àrò kọ́ka sínú tó ń wà ó gbóná lọ. ọ̀tá ọlọ́run. Yes, coming. in. Ẹ Uh huh. Ah. Ìrẹ́ tó ní mẹ́ta. Ah. Ó ṣe wá dá mi lójú gbangba gbangba báyìí ni. Wípé ọmọ babaláwo yẹn. Ah! Ó máa lo oògùn yẹn bí ìrẹ́nu. Ẹ̀yọ́ mi ṣeré, wọ́n láyà ó fún ọmọ mi lóyún ó tún wá bí. mi ì fún lóyún sà kí ibà ṣe kọ́kọ́ pọ̀ ní sà májì ní sà ẹ sà ìgbà tí máa gbé dọ́sítà wọ́n ní ṣe lóògùn ló ṣẹ́yún ẹ̀jẹ̀ máa ń lára ẹ̀ sà. olóògùn ó ṣẹ́yún mi ìbá ṣe kọkọ rí o. hospital wo ló wá ló wà báyìí. Osana hospital mo bá yín ah. kí wàá sọ fún yín. Osana tó pátọ̀ wà wọ́. for the rubber. Back! Back! Back! Oya ro ro ro ro ro ro. Hey! Stop! Stand up! Stand up! Go! Go, go, go, go! Go! Fulani, how are you? Fine. Ẹ wo, dókítà you pé kẹ́ má disturb ẹ̀ torí abẹ́rẹ́ tán fún un pé kó relax. Okay, all right. Ṣé okay sir. Yes. Wọ́n pẹ̀lẹ́. Ǹbẹ̀ ni dókítà wa? Wọ́n office. One Wọ́n wà lọ́fíìsì. Yà wọ́n Okay. Ìwọ jókòó tì náà, wọ́n bọ́ sí i. Baby, why? Rẹ̀mí, ọmọ ń dúró díẹ̀ nílé láti ẹ̀kan náà, mo sọ fún yín pé mo ní ìdẹ̀. Náà sọ fún yín pé mi ò sí in the mood now. Rẹ̀mí, bóyá sọ fún mi ń jẹ tààtà náà nìyẹn pé o sí in the mood. Èní náà sì ò tún sí in the mood jọ, ìgbà wo lo fẹ́ wà in the mood? Bíbí àlọ́ rẹ̀ mi ni. O rẹ̀. Yes, I'm just tired. Okay, please just look straight into my eyes kò sọ fún mi tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ mi mọ́ kó jẹ́ kí n mọ̀ kí n má bá tèmi lọ. o question òun nìyẹn wọn àpẹẹrẹ látọjọ́ yìí i love you baby. ẹ eh, bọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ò yé mi nígbà tó sọ pé o nífẹ̀ẹ́ mi but all the time tí máa pè é pé òkè ó yá o you just keep denying me why. ọ̀rẹ́ mi ni ọjọ́ mi àṣé you have plenty time just tired ọ̀rẹ́ mi gan. ayé mà ní ká o inú mà jìn dókítà abẹ́rẹ́ mi. ayé ṣe rí nìyẹn sá. bí ni sá. láàyè láàyè àmọ́ rẹ̀sùn láìsí ìbáwọ̀ ẹ̀ sọ́lá. ẹ sá ta ni máà <sighs> ẹ má wọlé ṣèbí ẹ má wọlé báwo ni ara ẹ sìn. ara ẹ ti wà òkè àti fún ní necessary treatment okay. so ó kàn ní kó rest títí di ọ̀túnla. báwo wá ní bẹ́ẹ̀ wa. ìgbà tó yìí wà pẹ̀lú wa àti lè sọ̀rọ̀ nípa bí ìgbà yìí ọ̀tá rẹ bá yá a máa sọ̀rọ̀ nípa bí. ẹ ṣe. you're welcome sir. Madam, take care ọ̀tá ọlọ́run ẹni bí ọ̀tá ọlọ́run òwe ọ̀tá ọlọ́run ìmúlẹ̀ṣin àbíwá dúdú bí àrò kọ́ka sínú tòun àkéèké ó gbóná ó jàjèrè lọ. ọ̀rọ̀ rẹ́mi ti sọ kò sígbàkúgbà tí máa ní ìdí rẹ́mi tí wọ́n sọ fún mi pé kí o ó yá ó máa máa fún mi sórí rẹ̀ oríṣiríṣi excuses ní màmá fún mi pé ó ti rẹ òun òun busy òun ṣe gbá mo dẹ̀ ti pè time without number tó bá mọ̀ pé òun nífẹ̀ẹ́ mi mọ́ sọ fún mi kó jẹ́ kí n máa bá ti mi lọ wọ́n mi ìwé má jẹ́ kí n parọ́ fún mi tí máa sọ fún mi pé láti ìgbà tí èmi àti lẹ́mi ta ti ń fẹ́ra wa ẹ̀ẹ̀kan péré ló ṣí mi láṣọ òun nìkan. ẹ̀ẹ̀kan péré Adéníkè máa fẹ́ kó la etí ẹ̀ lẹ́kọ̀ọ́ gbọ́ kan tí mo fẹ́ sọ fún ẹ lálẹ́ yìí ṣọ́rọ̀ mi ti yẹ nítorí pé wọ́n ní àwọn àgbà bọ̀ àwọn àgbàlagbà jẹ́ kó máa yéèyàn yìí pé ohun kan mẹ́ta òun ni ọkùnrin fi ń ṣọkọ obìnrin ìkíní gbàsẹ́ni ìkejì òun ni gbàsára ẹlẹ́ẹ̀kẹta òun ni gbà fi hàtàn. gbàsẹ́ni gbàsára gbà kó fi yàtọ̀ mi ò understand. wàhálà yìí ṣé orí gbà sẹ́nu oníkọ́kùnrin fún obìnrin lówó pé gbà kó fi jẹun sẹ́yìn ara ẹ̀ ṣé wàá rí gbà sára kọ́kùnrin lọ sọ́jà kó ra aṣọ tó dáa kó ra fóbìnrin kóbìnrin wọ òun pè ní gbà sára ṣó wá rí gbà fi hàpọ̀n <laughs> ìyẹn gangan ni kókó ṣó wá rí tí ò bá ti sí gbà fi hàpọ̀n bẹ́ẹ̀ kò sífẹ̀ẹ́ o ìfẹ́ yìí ò kún ojú owó rárá ìfẹ́ yìí ń dòwò o tó bá wá jẹ́ pé ọkùnrin ló wá kúndùn kínní yìí tí obìnrin ò kúndùn ẹ̀ òun ló máa rí ọkùnrin tó bá fi ń lọ yàrá káàkiri ń ta tó bá dẹ̀ kóbìnrin náà ni tí a bá kúndùn kínní yìí tí ọkọ tó bá fẹ́ tilé tí ò bá kúndùn ẹ̀ ó di káà náà bẹ́sẹ̀ síta káwárẹ̀ sí ní yálẹ̀ tẹ́lẹ̀ yìí bá ti wà ń bẹ̀ sí wàhálà ń bẹ̀ ó ń rántí ọkọ mi akuruyanju awẹ́lẹ́wà ọkùnrin ogun ọ̀run rẹ̀ nígbà tí èmi àti bàbá ẹ̀ tàn fẹ́ra wa bàbá ẹ̀ nífẹ̀ẹ́ mi gidi gan-an ó dẹ̀ fi owó bá mi lò àmọ́ ibi tó kù sí iná ni tó bá ti di pé ká ṣeré ìfẹ́ báyìí ibẹ̀ ni bàbá ẹ̀ yọlẹ̀ sí bá a ṣe wá ṣe nìyẹn títí títí títí títí títí tá a fi bí ẹ̀yin méjèèjì ìwà àtàbúrò yìí ìgbà táwa méjèèjì dé bẹ̀rẹ̀ sí ní dàgbà tágbà ti dé bóyá o lè máa gbọ́ nígbà míì nígbà tí bàbá ẹ̀ bá ń jà ohun tó ń fàjà wa ni kò sí nǹkan méjì nǹkan ṣe tó ń díjà wa lè yìí náà. ọmọbìnrin yóò tún bẹ̀rẹ̀ kí ló dé. ọ níkẹ́ ẹ pé wọ́n ni. ìbílẹ̀ sísun kí ló tẹ̀sí sí wọn mo ṣe bọ́tà látinú yàrá náà ni ìsísì mo bọ́tà. nǹkan tó lé bàbá ẹ nínú yàrá o nǹkan tó lé wọn lé kò yé mi torí mo ti wá pé wọn kan wọlé lọ wọn ò dá mi lóhùn àbí ó yẹ dìde kẹjẹ ká wọ inú ilé lọ ó yẹ dìde. ẹ ń bọ̀. ẹ ń bọ̀ ìwọ máa lọ́sìn lọ́sùnrùn ẹ̀. ó ga o. ó ga o. Ah. olùyẹ kò kò gbogbo yìí. o ò dẹ̀ máa lọ fẹ́ mú mi lọ́wọ́ dání ni. ṣé kò fún mi ní ìkọ́sọ́ yìí kí ló ló fún mi má má sí i ká ló ká ló ká ló ká ló ó sábà ṣòro fún mi kí n tún máa lọ síta kí n tún máa lọ yàlẹ bí ọ̀rẹ́ nìkan ṣe dé nìyẹn ló bá lóun mú oògùn kan ó ṣe mú mi lọ sọ́dọ̀ Málàní. gbogbo ilé ìṣẹ̀lẹ̀ látọjọ́ wá dákẹ́ wò. àbí kí wàá ní fẹ́ ṣe sí èmi ti gba kámù àmọ́ ó kàn máa dùn mí ni ipe kò sí gbádùn ló wà láàrin àtọkọ àtìyàwó tí ó bá ti sí kinní yẹn ń bẹ kò sí gbádùn bẹ rárá. àìmọ̀ irú ẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn ń dọ́gbọ́n sí ni irú ọgbọ́n wo irú ọgbọ́n wo oògùn oríṣiríṣi ló ti wà o tó yẹ pé tó bá lò báyìí wọ́n á ṣiṣẹ́ kọjá bíi tí wọ̀gán lérò tó bá ṣiṣẹ́ tán wàá rẹ́rìn. <laughs> ní ọkọ mi tó jẹ́ pé tó bá gbé àgbòjẹ̀dì fún gan pé mu àgbòjẹ̀dì yìí wàá ṣe bábálà wàhálà ìgbà mi kò ní mú ṣé ẹni máa gbé àgbò ló máa gbà lọ́wọ́ mi kò nílò obìnrin kọ́ ni ẹni ṣebí tí ò bá dẹ̀ lò wá fi sóúnjẹ fún àbí kò fi sí nǹkan mímu fún. wo ọ̀rẹ́ mi àwọn mọ́là tó ń ta oògùn yìí pọ̀ títì gbọ́ṣẹ́ ìkànnú ẹ̀ wò wàá yín mi láwo. Mm-hmm wallahi buran tashi ne hey if oga do them once ten minutes You go stand like this for three days You no go come down Eh? wallahi i no go come down wallahi tallahi e go test am no be this one no be say na koinwai alaja. ó dà á wọ̀ ṣe wọ́n ṣe làm. nà náírà torí biyari. èwo ah, ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ́lá na two hundred naira. Okay, okay, wọ́n ní two hundred. two hundred naira. ọláyé. ah kò tiẹ̀ wọ́n. ọláyé wọ́n. ṣé o. if use am well well. Hey. baba. wàláṣì hmm? wàláṣì if we use am. Hey. Oga go kill you. Ah, I go le kill you. You go bugashi bugashi bugashi bugashi well wallahi kitala. You go come back tomorrow. Ah, ìtafẹ́ náà nìyẹn. Iye mm. gángan ló dé. Ó yá sáré fi sínú báàgì fi sínú báàgì. Kí ló wí? Kí ra pé méjì. Ṣèlú eléyìí náà. Ṣèlú mm, mm, eléyìí náà. Adé tún máa padà wá tó bá ti gbọ́ṣẹ́. Alájà ló gé change o. Má làdé o. Wọ́n. Give me my change, jọ. Ẹ dé o. Àyìnkò kúmbà tí kò kọ́lé another one for your thing there. Wo filẹ̀ jẹ́ o máa lọ, kúṣà ti ṣiṣẹ́ ta fẹ́ kó ṣe. O ṣe o. Thank you. O ṣe gan. Olùsọ wẹ́lú wà lá. O ṣe sọ́tọ̀, o máa sọ bẹ́ẹ̀. Ooo, oh, èmi sọ bẹ́ẹ̀ fún ẹ, sori pé kò wọ̀n bíntín ni, tètè ṣáà tètè lọ lò ó, kó padà wá jíṣẹ́ fún mi, fi sínú báàgì yẹn a ní òfin sínú báàgì gbogbo ayé kọ́ ló máa mọ tó wá rà lọ́ọ́ lò ó. ìṣòro ẹ̀dá fún ẹ wájà máa ráyìn fún ẹ lóòótọ́ oògùn yìí máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mọ́là ṣe sọ pé ó máa ṣiṣẹ́ ní ara bàbá ẹ̀ bá náà yá lèmi náà bá náà rò mọ́ mo ń pé olómi ló máa rè kò lè rè mí olómi ló máa rè nígbà bí ẹ ṣe jẹ́ kí n náà ah! mọ́mí ṣé káwọn sọ wípé ẹ̀yin lè padà dùn adẹ́nìkì èmi kọ́ ni mo pa bàbá ẹ̀ ìwọ náà mọ̀ ìpè tí ikú bá máa pààyàn ó máa ń mú nǹkan kan dání ni ikú kọ̀ mí lè dání ni kì í ṣèlè nípa bẹ́ẹ̀ àmọ́ ohun tí mo ṣe ṣe títí títí nìyẹn ti tó pàdé lórí burúkú olúmìdé tó wá lù mí jìbìtì mọ́nú ilé tó jẹ́ pé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òkú ọ̀run bàbẹ́ ẹ̀ ló jẹ́ kó lómìdé ta lé ìmọ̀ mi lórí kó sá mi kó lóun tó bá lè gbà padà lórí eléyìí wá ni mo fẹ́ kí wọn náà wá dìmú kó fi kẹ́ ẹ wá jókòó kẹ́ ẹ wá tẹ́rù ara yín pa dáadáa tí ọkùnrin àti obìnrin bá fẹ́ fẹ́ ara wọn kọ́ jẹ́ kí ọ̀rọ̀ àwọn méjèèjì kó yéra wọn kí wọ́n máa gbọ́ ara wọn lágbọ̀ọ́yé kí kíní kan tá à ń sọ yìí kó wà láàrin àwọn méjèèjì kó dọ́gba tó bá ti lè lọ fi síbì kan ìfẹ́ yìí ń pe o kó fi sọ́wọ́ òsì kó má fi jẹun kó lè máa rántí ní gbogbo ìgbà ti gbọ́ ọkàn sí mo sọ fún mi. fóònù ẹ̀ ni ò lọ yìí wọ́n ní máa tẹ̀lé yín bọ̀ bára tì í. bẹ́ẹ̀ ni sà. kí lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ṣe pátí ni. pátí kẹra ṣe pátí ni. wọ́n ti sà wọ́n kàn ní pé kẹ́ máa tẹ̀lé wa bọ̀ ẹ ṣàmì tó rán wa sí yín sà. ọ̀la ìwọ̀la àbúrò mi ni ọmọ ìyá mi ọmọ bàbá mi. Mm, bẹ́ẹ̀ ni àwọn gbọ́ngàn rán wa sí pé kẹ́ máa bá wa ó lè dá yín lójú pé nǹkan ò ṣe é. mo rò kò sí pọ́blẹ́ǹsà. bóyá àjọ fẹ́ débi kan ni ẹ jẹ́ ń wọlé mú agbádá bí baba ṣe rìn là ń kó ni. ìyá mo ń bọ̀. baba ṣe rìn là ń kó ni. baba ẹ ṣí fìlà orí yẹn kẹ bọ́ agbádá tó wà lọ́rùn yín ó bá pọ́sibù fún yín kíákíákíá ẹ tú aago yín ó kí la fẹ́ ṣe gan-an mo kò gbọ́dọ̀ lápèjúwe ó ní nǹkan tẹ máa ṣe ìgbà tẹ bá ṣe nǹkan tí mo sọ fún yín yẹn ó tẹ máa ṣe máa sọ fún yín bóyá ẹ má dàbọ̀ra. kì í ṣe fìlà. ẹ bọ agbádá yín. agbádá yín. bóyá ẹ má dàbọ̀ra. ó lè dá yín lójú pé láyé wọlé àmọ̀ nǹkan kan tẹ̀ ń ṣe. ẹ ṣe má bàa mi tọjọ́. ẹ bọ aago yẹn. ẹ gbúdọ̀ ẹ jẹ́ ká máa bá bọ̀ ẹ jẹ́ ká máa bá bọ̀. ẹ kọ fún mi ẹ kó fún ẹ kó fún. Ah, irú pálapàla wo rèé aṣọ tèmi ló kó sílẹ̀ ńlẹ̀ yẹn. ibi tó yẹ ká aṣọ yín wà ló wà yẹn ẹ pẹ́lẹ́ sílẹ̀. nílẹ̀ lẹ. ó yẹ bọ́ bàtà yìí kíákíákíákíákíákíá. ṣẹ́tìrì mi ẹ wá mú tó yìí lẹ́sẹ̀ máa ṣe láì ṣọ̀bọ. Are you watching? Then you go like this. Ẹ rí bẹ́ẹ̀, ẹ tún padà lẹ́sẹ̀kẹsẹ̀. That's all. Go, go, go, go. Wait, wait, wait, wait, wait, wait. Action! No, no, no, no. Down! Move! Boom! No, no, no, don't rise! Rise! Rise! Rise, rise, rise! Don't rise! Rise! Yeah! Move! You move it! You cannot turn left! Left! Left! Left! Left! Okay, right! Right! Right! Right! Move! Moving! Ah! Down again! That's all right. No, don't kill yourself. Don't, Go, move. You cannot move. Move. Move. Move. Move it. Move. Move. Move. All right. Right. Move. Move. Why did you stop? Why? Láìwọlá. Má bọ̀ má bọ̀ má bọ̀ wọ́n me, oh. pa mí o. Ọlọ́run ló ní orin sásìkò wọ́n ti fẹ́ pa mí wọ́n ti fẹ́ pa mí. láìwọ́ la kí ni wíire pàápàá là ń ṣe yìí kí ni túmọ̀ ẹ̀. sa permission to carry on. continue kí ni. carry on. láìwọ́lá. action move. láìwọ́lá. kálá move. ẹ. Now, this is what you are going to do. Stop it! You! láìwọlá. Ah! mo aṣọ aṣọ kẹ́mítà sí. kì í tún máa jó pàlóńgó. mo fẹ́ kẹ́ mo láìwọlá. get back get back get back move get back. Ah. Èhè láyíwọlá o. Kọ́lọ́fín inú jìdùnjìdùn ọkàn ẹ̀dá ènìyàn ló ń lè ṣokùnkùn sí ohun tó pa amọ́sẹ́lẹ́dùmarè ò sí láàyè bí ọba mímọ́ rí inú ìkó. Ah, ah, ah, ẹ̀yin aráàlú òyìnbó báwo ò ṣe dáadáa ni. ẹ rọ sà. ọjọ́ òlẹ̀ dé. ẹ wọ́n kú ẹ fi gbogbo ọjọ́ ta dé sílẹ̀ ṣé tó ní pé ẹ jẹ́ military man lè ṣe ṣe wà bẹ́ẹ̀ yẹn kí ló dé ṣe fẹ́ pa ni ẹ sọ̀rọ̀ ṣe fẹ́ pa ni. ó yà mí lẹ́nu tẹ́ bá tiẹ̀ wá jẹ́ major general nǹkan ah, kí lẹ máa ṣe. i wonder. Ah, ah, ẹ mú ẹ̀gbọ́n yín ẹ ṣe báṣubàṣu báyẹn nítorí pé ẹ jẹ́ sójà ẹ bá kúkú mú bọ̀ yín kẹ́yìn yín fún kí gbogbo ayé mọ̀ pé ẹ̀yin lẹ pa kọ́ bá sọ pé torí pé ẹ jẹ́ sójà. o ṣe mind the speech ẹ. ẹ sà ẹ̀yin gan mind bẹ́ẹ̀ ṣe na bàbá wa. yes. ṣé nǹkan tẹ́ bá wà ní àlè. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. all right okay. èní iná ni kò ní dọ́là àtẹ̀mí àtẹ̀yìn àjọ máa dé ọ̀dọ̀ bàbá yín ẹ̀ wá gbọ́ ìwà tí bàbá yín Daddy. Ẹ káàbọ̀. Tọ́lá ni bèbí o, ẹ tọ́lá ni bèbí. Kí ló ṣe ibi ló wà sùn sí ni? Ṣé jẹ́ bí lo sùn sí yóò fẹ́ sùn sí ara rẹ̀? Ìwọ náà ti dobìnrin o. Kí lè ṣe ní dáàbì? Tí mo ṣe kí lè ṣe kí lè ṣe kí lè ṣe. Dúró dúró ẹ kí mi. mo mọ to tó ṣe yẹ. ẹ̀tẹ́ ṣe ni. ó lé àlàyé fáfá lè fi àgbègbè náà ni ṣùgbọ́n ẹ̀ṣọ́ yàrá. yàrá ta ló ṣe kí ni. kí ló ń ṣe yàrá. àjẹjù kí ló fẹ́ tó ṣe jù ọ́ àjẹjù tó rẹ̀ ẹ̀jù àjẹjù ẹ̀jù kí ni mi ò mọ pé ta fẹ́ lọ ṣe láti ẹ̀jọ́ ẹ̀jọ́ tó rẹ̀ ẹ̀jọ́ dadi ṣé tòótọ́ ni. dadi ẹ jọ ẹ sọ fún mi pé nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ni ẹni ibi òun ni yes ẹni ibi ni dadi. wọn ìwé bá ń fún bàbá ẹ ẹ ṣe sùúrù wọn mọ̀ wọn náà nírú ọ̀rọ̀ wá rí báyìí tí ìṣẹ́ kìíní tí ìṣẹ́ kejì tí ìṣẹ́ kẹta kò wá sí ẹni kankan tí wọn náà rí ọ̀rọ̀ ọ̀hún sọ fún àbí á wà pé kí ni bàbá rẹ ń dùn mọ́ ọ ni. ara o ó nídìí tí mo ṣe lè sọ fẹ́ni kankan a ní ọmọ ọmọ Adésànyà lẹ́ ní kí n bẹ̀ pé kó má bínú ni ṣùgbọ́n má bínú rárá mo kàn yín bá bàbá ẹ̀ jà n ò gbọ́dọ̀ bínú sí bàbá ẹ̀ gbà owó má bínú rẹ̀ gbàgbàgbà lọ́mí. máa rẹ̀ dàdí. ẹ ṣe inú rẹ̀ ẹ ṣe. kúkúrú mi nítorí wípé ọ̀rọ̀ yìí ẹ bọ̀rọ̀ kì í fi ẹ́ sílẹ̀ èmi gbọ́dọ̀ máa tọ́jú ẹ ni kí n máa ró ẹ lágbára ọwọ́ oṣó ọwọ́ àjẹ́ ẹlẹ́bọ̀ lóògùn mi ò gbọ́dọ̀ jẹ́ kó tẹ̀ ẹ́ torí ẹ̀ ni mo ṣe gbé kínní wa gbà mímú lájẹ gbogbo ẹ gbogbo ẹ ọwọ́ ọ̀tá ò ní báyìí ẹlẹ́bọ̀ lóògùn ò lè rí ẹ fi ṣe nǹkan kan adáhùn ṣe òtò bẹ́ẹ̀ àjẹ oṣó wọn ò tó bẹ́ẹ̀ ó ti dàjẹ́. Hmm. sórí kìíní tó mú mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ mo ti rọ ẹ lágbára nìyẹn ọ̀tá ò tó bẹ́ẹ̀ oṣó ò tó bẹ́ẹ̀ ẹ ẹlẹ́bọ ló bùn bó ló ti ń bọ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè fi ẹ̀ṣẹ̀ kankan yẹn dà bẹ́ẹ̀ àmọ́ tuntun wá rí bó ṣe mú yẹn ó tún wà fún kankan yìí tó ṣe pàtàkì jù èmi àti ẹ àtijọ́ fi múlẹ̀ nìyẹn o hmm. bẹ́ẹ̀ ni ìmúlẹ̀ sórí ohun tèmi àti ẹjọ́ máa ń ṣe ní kọ̀kọ̀ tẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ gbọ́ yẹn ò gbọ́dọ̀ sọ jáde o èmi náà ò dẹ̀ lè sọ jáde bẹ́ẹ̀ ni torí téèyàn bá sọ ìjọ téèyàn sọ yẹn gangan ló máa tẹ́ rí gbàṣọ bẹ́ẹ̀ ni ò sì ní kú kékeré ò gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni. owó tí mo ní gbà tó ló fẹ́ gbà tó bá lóò gbélé oúnjẹ tó ń jẹ ọmọ ọlọ́mọ ló ṣe é ránníṣẹ́ ẹ̀rẹ́ tó lò ó ṣe tó ń gbòòrò ìwọ ló lówó. tí ò léèkù ló ṣe é hàn ṣáàpá ọ ọmọ tí ò ní bàbá ló dùn ún yàn jẹ ìrìn àjò tó jìnnà nínú ẹ̀dá ọ. Daddy, this is ridiculous. Daddy, Tati, ẹ̀yin. ọ̀dà bó o lọ̀rọ̀ oyún tí a jẹ́ ṣé òun náà ló ní òrè sẹ́yún ni àbúrò ló ṣẹ̀ fún ọ. tọ́lá ni. sá. dádì bọ́láńlé mo ti wá bílẹ̀ ni kò pẹ́ tó lọ lóde yẹn ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan létí mi tí kò yé mi dáadáa ó lóun gbọ́ pé o ti lóyún ń gbọ́ ṣé lóòótọ́ o ti lóyún. bẹ́ẹ̀ni sọ. dá ló tiẹ̀ dábẹ́ ẹ̀yìn ìgbà tẹ́mi náà ti gbọ́ ni mo ti ń wo ọ̀nà tí màá gbà tí ojú òfin ní tiẹ̀ tí ó dẹ̀ fi ní tiẹ̀ mi wá pa ṣé wọn náà mọ̀ wípé ìrọ̀rùn gì òun ni ìrọ̀rùn ẹyẹ ẹ wọ ìṣòro tó ń wúwo lọ́wọ́ mi oògùn ni tó bá ti lò pẹ́rẹ́ wọ́ọ́rọ́wọ́ báyìí ni gbogbo ẹ̀ máa dà sílẹ̀ tójú ni tiwọ́ tí ò ní tèmi náà gbà gbàgbàgbà lọ́rùn mú méjì bẹ́ẹ̀. dàgbà ajẹ́ ẹja lò àjẹkù sínú ẹja àti pàgọ́. o ti mú bẹ́ẹ̀ báyìí. o ti mú. àná ẹ̀ lánàá ni. ah. ah. ẹ o mọ̀ pé tiẹ̀ náà ni mo ń bẹ̀rù ẹ́ tẹ́lá ní bèbè ìṣòro lè scary. Alákòóbá. Kàsà. Kàsà. Mo rí pé ẹ̀yin náà ti rí òótọ́ ọ̀rọ̀ báyìí sí. A ti rí sá. Ẹ ti rí òkodo rọrọ̀. Ṣé rí pé ẹ̀ṣẹ̀ mi ò dédé ṣẹ́ lásán? Wọ́n kú ẹ̀jọ̀ ń torí ọlọ́run ẹ má bínú sáwa lọ. Bá ṣe gbọ́rọ̀ yẹn òun náà ló jẹ́ kódà nígbà táwọn náà fẹ́ root sí i bọ̀kálà àti gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ báyìí àti bọ́dà rárá. ẹ má bínú ọkọ ẹjọ́ torí ti Ọlọ́run ṣe kó sá. it's okay it's okay máa um, bẹ̀rẹ̀ náà pé kẹ́hìn náà má bínú màá dẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ náà pé kẹ́hìn tó fi tọrọ àforíjì bá wọn torí pé ẹ̀gbọ́n ẹni lẹ̀gbọ́n ẹni màmá jẹ́ nígbà tọrọ yẹn ṣẹlẹ̀ mo rí pé èmi náà fara mi mo ṣinú bí forget rẹ pé tiwa lára ti tọ́ṣọ̀ tán tọ́ṣọ̀ tó bá délé ọ̀rọ̀ mi náà lè ṣe padà bọ̀ eléyìí tó wá jẹ́ baríbákú bẹ̀ ní ọmọ ọlọ́mọ tí wọ́n jẹ́ kí n fìyà jẹ. tí ó gbẹ lọ èmi náà bẹ ẹgbẹ́ kí n náà bínú. kọ́ bínú bí ó bá bínú kọ́ bínú bastard bá lé ilé ni ọ́ bí ọba bínú ó yẹ ó bínú kù ni ó yẹ ó bínú kù ni ẹ má bínú jàre ẹ̀yin ọmọ àpè ọmọ bínú ọ̀dà gbọ́ mi bámidélé kí ló sún ọ débẹ̀. àṣìṣe ọkọ gbọ́ kí ẹ má bínú ṣé èṣù ni èṣù ni. ayé mi o èṣù èṣù èṣù èṣù náà sá gbogbo nta bá ti fọwọ́ ara wa fà èṣù láàmú àkúrọ́ mọ́ bẹ́ẹ̀ èṣù ń bẹ láàyè rẹ̀ tó dókòó àwa náà ń bẹ láàyè wa ìránṣẹ́ kan ni wa ìránṣẹ́ kan lè sùn bóun gbogbo rẹ̀ ṣe à ń papọ̀ báwọn á wà á sì ṣe tán á máa pèsè èṣù ni èṣù àìní tìjú ní í ọ kì í ṣèṣù bẹ́ẹ̀ dá ò bá ti ní tìjú. yóò hùwàkiwà béèyàn bá sì ti hùwàkiwà ọ̀tá olódùmarè ni bẹ́ẹ̀ ni wo ń ṣe yìí ó yẹ kó o wá àkókò kó o tọrọ àforíjì gbogbo gbà olódùmarè ni ṣe ẹlẹ́dàá ọmọ yìí ó sì ṣe ẹlẹ́dàá gbogbo òdílé yóò ní pé èṣù lè tì ọ́ o kí èyí tó jókòó mọ́lẹ̀ kó o jẹ. ọ̀ ń tàka ìka ó bẹ Elédùmarè ni kó ọmọ mọ sunrun àsùnwọra wájú bàbá búwì bẹ́ẹ̀ ni ọmọ pé tó bá sunrun tí ọ̀dà tó lọ yán ẹsẹ̀ ní bíbí tí ọ̀dà ní èyí ó bì ọ́ èyí kalẹ̀ yìí àbí ìwọ tọ́ kí ọmọ àbúrò rẹ mọ́lẹ̀ ọmọ tọ́ bẹ́ẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ wò èyí tó bá kọ̀dí sí ọlọ́nà tí ọ̀dà ńgbà tó ìgùn bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀ní mà ọlọ́run sì ní fún ọ ṣe bọ́ ọ bá ti ẹ̀rù bá ọ wọ́n ti bá léjẹ́ o ó sì bọ̀nà jẹ́ pẹ̀lú. ẹ̀yin ọmọ ojú ò ní tì yín ẹ̀ní rí baba tí ó sọ ìlú ọkọ̀ bú. àmín olódùmarè yóò jogún ìtìjú fẹ̀yìn nítorí tẹ́dá ọ̀bà ti ní tìjú kò sí tí ó lè ṣe bẹ́ẹ̀ ni àìní tìjú ló sún délé òkú ọ̀run agbọ́dọ̀ bí ọ sépè ọmọ nǹkan sùn lọ́rùn ó yẹ kọ́ yàn án dì kọ́ ọmọ lè ṣe mọ́ títí ayérayé ni wàá kí ọmọ àbúrò rẹ mọ́lẹ̀ ọ̀ ń lọ bí ata bá a ṣàjì ẹ ju gbogbo ẹ lọ bàbá bínú lọ wájú àtúndó kọ̀ délé ẹ láyé mo tún bẹ̀ ọ lẹ́ẹ̀kan sí i ṣe rí gbogbo ń tó ṣẹlẹ̀ yìí tọ́jú báyìí lọ ọmọ ń ṣẹlẹ̀ ní òdìlé mi tí wàá ló dé bá wa àfi káfi ṣoṣo káfi rárá àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní ìdílé ẹni la ti ń jẹ èkó tí ó ń dùgbò tí a ti dé báànú àmọ́ mára ni bá a bá tiẹ̀ rántí ohun gbogbo ká rántí èèyàn lọ́mọ yìí bọ́rọ̀ ìbá ìtúta àkókò burúkú nìdílé ìgbà èèyàn lọ́mọ yìí ò sì ní dà kí lè dùn máa lò jẹ́ kẹ́yìn ọ̀la rẹ̀ ó dáa ẹ̀yìn ló bàbá tí ó dojú tì yín o. àmì o àmì. kẹfì yìí náà kọ́gbọ́n láìwọlá. wọ́n dá tó fẹ́ fẹ́ lè jókòó jáde. jókòó láì ní tìjú láìwọlá ọ̀nà àkùsọ̀wọ́ rẹ̀ kọ́ ọmọ bọ́ ṣe ṣètọ́jú ọmọ yìí tọmọ náà ò ní ronú sọgbọ́. ẹ ṣe é dáadé ọlọ́run àwọn àpẹẹrẹ ìlànà ìlú ọ̀nà gbogbo àwọn onídàrú àwọn bàbá ti ṣẹlá pé ẹbí yóò onídàrú ọlọ́run jẹ́ kó dàrú ṣùgbọ́n àwọn tẹ́bí fẹ́ dàrú jù báyìí lọ ṣe wá rí láti lè tún bàbá ìṣe níwájú ọmọdé yìí ọwọ́ ẹ̀mí ìtẹ́jókòó yìí ni o ẹ̀yin lè lè tún bàbá ìṣe wájú ẹ̀ wọ́n tí mo sọ yìí ó yẹ kó ti yé yín jù bẹ́ẹ̀ bá ti ń kó bí àtẹ̀mí àtọmọdé yìí àjọ ń kó bí nìyẹn. ó bẹ ta. wá òkè tí mi ò dẹ̀rọ pé lẹ́pẹ̀ kó tó tẹ̀sẹ̀ wọnú lé. Ah, ah, kò yẹ tó yẹn eh, ìkọ̀kan tó lè ṣe mọ́. Ah! nǹkan kò lè ṣe ìwọ. ìwọ́sọ̀mọ́sí ní gbọ̀ngàn. ọ̀rẹ́ ìbáṣẹ̀ jẹ́ bí ẹ jẹ́ ẹ̀bẹ̀ bàbá àkẹ́.

fèrò lásán fèrò má ṣohun èèwọ̀. wọ́n tún wọ́n sí ní gbogbo nǹkan. wọ́n tún wọ́n sí ní. wọ́n tún wọ́n sí ní gbogbo nǹkan. bàbá mú mi lámú imú ni ìlàwọ̀ rọ́kọ. bàbá jáwó lájájú àwọn ìgbàjúmọ̀ ara ẹni o. wọ́n tún wọ́n sí lọ́rọ̀ ayé o. onídẹ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀la dẹ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ adálẹ̀ má fọṣọ bòdì wo bó ti yàn tó ẹlẹ́gbogbo gbọ́njọ́ ẹ rọra o ẹ rọra o fẹ̀sùn ṣe é torí wọ́n tún wọ́n sí láyé bá o. wọ́n tún wọ́n sí ní gbogbo nǹkan o wọ́n tún wọ́n sí ní gbogbo nǹkan o wọ́n tún wọ́n sí ní gbogbo nǹkan o bàbá mú mi lámùjú bàbá mú mi láwọ̀ rọ́pò bàbá jáwọ́ lájà jù wá òdì ìdájú wàrà ẹni o wọ́n tún wọ́n sí lọ́rọ̀ ayé o ìwà onífò ní ìwà ńlẹ̀ ìwọlé bolo tí ò ní ṣàlà ìmárùn gbẹ ẹ̀kọ́ tó máa ṣe mẹ́jọ bá a mú ẹlẹ́dẹ̀ rodo tá a fọ̀ ọ́ tó mọ́ tónítóní kò sọ́gbọ́n ta lè dá tẹ́lẹ́dẹ̀ kò ní ìwà pàfọ́ à ó ń bá ẹ lọ kò jẹ́ fúnra. wọ́n tún wọ́n sí ní gbogbo nǹkan ó tún wọ́n sí ní gbọ̀ngàn wọ́n sí. Abámu mi lámù, abámu mi lámù ìlàwọ̀ roko, babájà ńlá jàdúrà onígbàdùn ara ẹni o, wọ́n tún wọ́n sí lọ́rọ̀ ayé o.